jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn smartphone smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ lákòókò ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ tókì ààyè ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ ní rẹpẹtẹ fún jíjẹ thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àtijẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ ti ṣí sílẹ̀ thirty twenty. Uncle Dentist, wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula to help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Turn down for what? the music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM. Your feel-good radio. Turn down for what? Oyinmọ́ máa dùn nílùú Ìbàdàn. láti kílẹ̀. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. ètò lóríṣiríṣi. kápolówó ọjà. àdéhùn gbàjẹ́. Fresh FM yí one four four nine nínú Ìbàdàn láti fọ́. ọba lọ kì í jẹ́ ọ̀tá wọn lọ ìkànnì Fresh FM máa gbà yí àgbáyé láti gbọ́kàn nìyí ẹ wá polówó ọjà ajẹkùjàjẹ. ọba lọ kì í jẹ́ ọ̀tá wọn lọ ìkànnì fẹsẹ̀fẹ̀ máa gbà yìí. fresh fm yìí tó kárí ilé ọ̀ ìròyìn ajá balẹ̀ ìbẹ̀lẹ̀ tí máa Fecha jọba ọ̀sán o òṣùpá ń jọba òru o ìràwọ̀ tọ̀nà ìmọ́lẹ̀ gbogbo ayé lórí ìràwọ̀ tọ̀nà ìmọ́lẹ̀ gbogbo ayé lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ kò dúró ojoojúmọ́ ni òun odindi ènìyàn jáde nínú àkórí àwa máa rí bí àṣírí Elédùmarè iṣẹ́ ọwọ́ rẹ̀ kò di dídán ọba tó lógo. ó yà olúwa ìwọ ní olúwa olúwa ìwọ ni olúwa ọlọ́run tí kò yí mọ́. ve beyt. bizàbizà ìwọ ní. kóbakóba. kí ni kóbakóba. ẹni tó bá bizàbizà. ló máa ń kóbakóba tó bá wọlé ó máa kóbakóba. kóbakóba. lẹ́yìn kóbakóba lẹ́yìn ó kú láìláì kóba láì. kóbakóba. láìláì. láìláì. ẹ bizàbizà kóbakóba láìláì. kí ni ìtumọ̀ ẹ̀. tí o bá bizà kò lè kóba. Mm tó bá kò bá. ó a máa láì. a máa láì. láì láì. gbogbo ẹni tó ń sẹ̀ tó ń tan green. tó tó bá wà lọ pìṣà pìṣà ńkọ́. ah kì í ṣe pìṣà biza biza. ẹ tó bá tún lọ pìṣà pìṣà. ẹ tó bá lọ pìṣà kò sí pìṣà ń bẹ. biza biza. biza biza. kóbá kóbá. you say na visa visa. you say visa visa. ma send the same thing now. you are not doing the same thing. ọ̀gá kankanna yìí sa. o tẹ wa tí o ní bàyìbàyì ńkọ́. bàyìbàyì. Mm-hmm. ó ń wo bàyìbàyì ni. ó ń wo bàyìbàyì ni. tọ́jú ẹ tó ra ẹ fẹ́ máa lo oògùn ẹ labalábá. labalábá logbologbo tọ́gbọ́ fìyí balabala fìyí logbologbo balabala nísàlẹ̀ logbologbo lókè ó rí i pé logbologbo. ọ̀yà bọ́tà bọ́tà bọ́tà. fàájì òòṣà. olúwa mi ó fa. lanta dani ó dúró ó dúró kakaraka. ó dúró tanyanya. ó dúró kakaraka. ó wá gbé lanta ó gbé lanta kọ. ó dúró kakaraka. ìwé. ìyá bọ́ ta. <laughs> mi lọ ẹ̀yìn. ah ntinu tiẹ̀ náà ah àṣẹ vincent rẹ́rìn tó báyìí wow first time tí màá rẹ́rìn ẹ̀ so you like it. mo ti mọ yẹ́bù èmi ti mọ mo ti mọ mo ti mọ. ẹ ah vincent nílọ a máa pàdé. níbo ah abọ́láwa. dẹ́lábà àmì ìnábọ́dà àwọn. níbo ni wọ́n ń lò. àwọn sáyẹ̀dẹ̀ dẹ́kunlé ni wọ́n labọ́láwa side um, pilot side eh, pilot ló ń lo abọ́láwa ah, ó nílọ ọlọ́run ojú olókùn yẹn lọ́rùn ọ̀yà bọ́ta mo gbà tán ní ọ̀nà bẹ̀rẹ̀ àní kò bọ́ta àní kò bọ́ta àní kò bọ́ta. bọ̀dá yóò ní dá mi lóhùn báyìí. ṣé ṣé ọ̀rẹ́ mi. ta lọ̀rẹ́. eob. lọ̀rẹ́. ọ̀rẹ́ mi ni àtijọ́ lẹ̀pọ̀ tipẹ́. ok wàá tún sọ tó bá dé nsì. Mala, how you dey? Oga, okay, I dey fine. You dey fine? I dey fine. Oh. I, I can see say you say. Iye ọtí kò mí ní ìsìn, ọmọ kan mi lára. Ó máa máa kàn é léwu. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ìwé lẹnu tí wọ́n ń là. Ọlọ́run bá ti lè ní ìkápá lórí ìbínú. ìbínú burú gan ó máa ń ba nǹkan tó dáa jẹ́ ìbínú ah. ó ti bàjẹ́ tán kó tó ń gbé ojú bá wálẹ̀ tán ìyá wa máa a máa wò ìyá wa máa wò lẹ̀ pàkó. sọ̀rọ̀ kí ìbínú ló lé ẹlòmíì kúrò lé ọkọ̀ dọ̀la. ló lè kó lẹ́nu iṣẹ́ dọ̀la. ìyá tí ò tí tó kọ̀ ó ti kọ̀ tọ́ ọkọ̀ àjẹkùn ìyá ni ó jẹ àjẹkùn ìyá ni ó jẹ ẹni tí ò tó kọ̀ ìyá tó fẹ́ kọ̀ ìyá àjẹkùn ìyá ni ọ jẹ. bó ṣe jẹ don't be stupid ìyàmọ ìyàtọ̀ ti wà <laughs> lẹ́nu. wọ́n ní má fi iṣẹ́ yìí lé o ní. ó ti sú mi jọ ibi táwọn ẹgbẹ́ mi wà bó kò sí lágbẹ́kẹ̀lé ibi kan bèbí mi o. a ní bó ń ṣe wà yìí bó ń ṣe wà yìí gbogbo nǹkan lòun ò ní òun lágídí ọkàn. <laughs> mo ní wẹ́ẹ̀dọ̀ gbogbo nǹkan ló ní òun ò ní o òun lagidi òun dẹ̀ kọ̀wọ̀ sí bóun ṣe wà yìí òun kọ̀wọ̀ sí o òun sì ní agidi ọkàn mo ní wẹ́ẹ̀dọ̀ wọ́n ti rí ogún rere ó jogún ìpín ní rere wàdí kí ló ní ìyàwó ẹ̀ ká mọ́ ẹ lọ́kùnrin. Ah ọlọ́káwọ́ ẹ̀ mọ́bẹ̀ wá ní gbé bẹ̀ má gbé kúrò má gbé kúrò. ọ̀káwọ́ ẹ̀ mọ́bẹ̀. èwe ni wá ní tòun kò bí ẹ̀ pa. kò fẹ́ kọ́ ọ̀rántí. kò fẹ́ ká sọ ni. kọ́ ọ̀rántí tí olóhùn fẹ́ wá fún ọpẹ́ yẹmí <laughs> ẹwà èdè. sọfẹ kọpẹ ni sẹmi lọ wa fẹ máa gbé ní mugu ní ilé oúnjẹ ẹrù ẹ wọgán ti sako oúnjẹ ẹrù ẹ. <laughs> ó ń gbọ́ rédíò. ah sorry ọ̀dà sorry sorry sorry. tracy ó fi kásẹ̀ lórí ah ó ń gbọ́. ó tún àyọkàkà tó bá délé. wàhálà ó ta àyọkàkà ó ní ọ̀gá mo fẹ́ wá ọpẹ́ yẹmí kí ni kí ni oore tí ọlọ́run ṣe nínú ayé rẹ gan tó tó bẹ́ẹ̀ ó ní ha òun àti ìyàwó òun ni ọlọ́ka òun báyìí. ibi tóun ti gbọ́wọ́lé ọ̀sà gbọ́wọ́lé. gbọ́wọ́lé. so bó ṣe wá gbọ́ tilẹ̀kùn sí ó kọ́ ni kò yẹn náà má gbé fi ilẹ̀ má gbé fi ilẹ̀ fi ilẹ̀ mbẹ fi ilẹ̀ ẹwà èdè onísà ẹwà èdè ó ń lo sá fúyàwó ẹ ẹwà èdè onísà má ni kò ó ní òkè má kí lọ́wọ́ rẹ wá ń bí ẹ̀mí èso ara àǹtí mo fẹ́ lè jáde ni mo fẹ́ ṣe deliverance lọ́wọ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn bí ó ti lè bẹ̀rẹ̀ náà <laughs> ibi kókó lẹ̀mí èso wa ṣẹ́gun ṣẹ́gun wà láì ibi tó tóbi olè mi ojú ìránṣẹ́ ọlọ́run mi mọ̀ fi máa wù ọ́. <laughs> apostu sọ̀rọ̀ ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ ẹ̀fà. <laughs> lójú tiẹ̀ mo lè mọ̀ jọ ẹ̀fà lójú tèmi náà lójú tiẹ náà mo lè má jẹ ìránṣẹ́ Ọlọ́run nígbà tó ń sọ pé philosophy program tá a ṣe yìí. tó ń sọ pé nìkan ni ó ti gbá mú. ìwọ ṣe kọ́kọ́ sọ pé gbọ́wọ́ síbẹ̀. síbo síbo. ó ní big daddy. ó ní big daddy ó gba múdàjì ó bùlábùbù tẹ̀lé ó fẹ́ kún ni. <laughs> Ah, bẹ́yẹn bá ti àárọ̀ ṣiṣẹ́ tó bá ní ẹ̀mí ìbínú tí ò bá bá ìbínú rẹ̀ sọ̀rọ̀ ìbínú yẹn lè ba nǹkan jẹ́ ó lè dọwọ́ ọ̀rọ̀ lẹ kó àwọn kan wà tó jẹ́ pé ẹ̀rí tí wọ́n ń gbé abọ́ lọ ra oúnjẹ ní age seventy seventy one seventy two wọn fi ṣe exercise o. no ìyàwó wọn náà pé wọ́n bínú lé àwọn lọ wọ́n ti bínú lé ìyàwó wọn jáde. pé ó ń fọ̀rọ̀ ẹ̀mí mi mo dẹ̀ ní kó máa lọ at the end of the day mo n tán torí ẹ̀ sọ pé àwọn lè jáde fún yẹn. kò tó torí kò tó torí. wọ́n á tún wá padà pàdé ẹ̀sìn tójú yẹn lọ lọ́dọ̀ ẹlòmíì. lẹ́dọ̀ ẹlòmíì a ní ìgbà tí màmá yìí lọ ni mo fẹ́ mi. mo fẹ́ mi bọ̀ ìyẹn náà ìyẹn náà irú kan kan ìjẹ́ láwọn obìnrin yẹn ìkan ògbé kan àwọn jẹ́ láwọn obìnrin yẹn. n hmm. lọ́mọ fi sọ fún yẹ pé mọ́mí calm down. calm down calm down calm down sùúrù ni. ọlọ́run ọlọ́run. ìbínú yẹn ló sọ tọ́tì mi dáwọ́ lo. chọ́ọ̀chì wo ló ń lọ. ìbínú yẹn ló sọ tọ́tì tẹ́mi ẹni ìpè ní mí gbà yẹn. Hmm. ẹni ìpè ní ọ. bẹ́ẹ̀ ẹni ìpè ẹni ìpè iná ni mí nígbà yẹn ìbínú ni mo ní káwọn ọjọ́ dáwó fáwọn òpó nìjọ ẹni tí ó bá ẹni tí ó bá dẹ̀ dáwó tí ó bá dúró tí ó bá dáwó yẹn pé ìbínú ọlọ́wọ̀n ọba ni wọ́n máa rí o. <laughs> kí ló dé kálukú lọ wọ́n tún lọ. alo fẹ́ rí ìbínú ọlọ́run. ọlẹ́sìn <laughs> ká sọ tòótọ́ fúnra wa ẹni tí ọlọ́run bá fún ní agbára láti kápá ìbínú ẹ̀ ah. Hmm. èrè ńlá ah, ni àmọ́ wá ìtọ́rọ̀ yìí fi wá o àmọ́ kó mọ̀ jẹ́ pé òun ni ó da gbogbo iṣẹ́ yín rú. Hmm. ọkàn wa bá a ṣe ń wọlé bọ̀ lọ́rọ̀ bínú rẹ̀ rẹ̀ wá. ẹ mọ wálẹ̀ díẹ̀ má fi bínú n tó fàárọ̀ ṣe tó ti kó jọ má fi ìṣẹ́jú kan fi bínú tu ká. Hmm. àwọn kankan wà tó jẹ́ pé. yorùbá tó sọ̀rọ̀ pé ìbínú ò mọ̀ pé olówó ò lẹ́sẹ̀ ńlẹ̀ yorùbá mọ tí wọ́n sọ bẹ́ẹ̀ni a ṣe fufufufufufu. àní tí nǹkan ò bá tí ì bàjẹ́ ara rẹ̀ kì í wálẹ̀. àní ló yẹ lómi kúrò ń bi iṣẹ́ ànídọ̀la òun ni ò jẹ́ kí ẹlòmíì ò rójútu ayé ẹ̀. dọ̀la òun ló jẹ́ kí ẹlòmíì máa jẹ̀gbájú lọ́dọ̀ ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni torí tó bá ti bínú sọ̀rọ̀ tó bá ti bínú sọ̀rọ̀ ìbínú tó fi sọ̀rọ̀ ọkọ èmi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn. njọba kó níbínú láyé kó níbínú ò ṣe é ṣàṣírí fún. oníbínú ìjọ tẹ bá tẹ bá tọrọ bá ti ṣe bí ọ̀rọ̀ ni. a ní kíni ní kíni ní kíni gbogbo tá a ṣe sílẹ̀ fi jóná. gbogbo ẹ̀ máa sọ gbogbo ayé abáwa gbọ́. kò sí ní tó ṣẹlẹ̀ rí ìwà wo rò pé mi ò mọ̀ ń pa ẹni náà àwọn èèyàn máa tẹ̀ mọ́lẹ̀. má tẹ̀ mi mọ́lẹ̀. má tẹ̀ mọ́lẹ̀ ẹ yẹ kí n sọ. má tẹ̀ mi mọ́lẹ̀. àkọ́bí wa mi. mo mọ mo mọ tá a fi ṣe. ẹ kílẹ̀ fi ṣe. jẹ́pẹ́ lọ́kọ́kọ́ ní ká lọ sọ́dọ̀ àfa kan. àbúkọ́ ló ní ká lò. àbúkọ́ ló ká lò. owó yẹn wá dé tán wá wá wá èmi èmi. èmi. èmi ló máa ṣe yẹ fún. kò yẹ yẹ kó jẹ́wọ́. ọ̀tán làwọn èèyàn bá ní. nígbà tí wọ́n bá wọn dá sí tán tí wọ́n parí ẹ̀rọ rẹ̀ pé. àmọ́ kò wá dá ṣe wá fàkọ́ nígbà tí wọ́n bá wọn dá sí lọ́wọ́ rọ̀lẹ́. tani kólà kó bí ọkọ ẹ kókó má bínú a máa sunkún. a máa sunkún. a máa sunkún. ìmọ̀ mọ̀. ìmọ̀ mọ̀ gbogbo ilé tó ti wá village people ìtò wa ti wá fèbínú sọ tó ti tó ṣe kó padà mọ́ tó láyé lọ́wọ́ kó lè gbà padà. lẹ́yìn ká àwọn kan fẹ́ reconcile pẹ̀lú ẹni tí wọ́n jọ tán bá jà àmọ́ each time tán bá ti rántí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ tó ti jábọ̀ yẹn. Ah! wọ́n á ní well mo kàn mo lè forgive but ẹ jẹ́ kó ní kálukú wà láàyè ẹ ẹ wo ẹ jẹ́ kó ní kálukú wà láàyè mo ní àlàáfíà bí n ṣe wà yìí hmm. ẹ jẹ́ kí kálukú wà lórí ọwọ́ ẹ. tó bá wà lára obìnrin wàhálà ni o àdánwò ńlá ni tó bá wà lára ọkùnrin wàhálà ni àdánwò ńlá ni àdánwò ni kò sì sẹ́ni tí kò sẹ́ni tí ò ní bínú. bẹ́ẹ̀ èèyàn máa ń dọ́gbọ́n kọ̀ èèyàn máa try láti hmm. control ẹ̀ ó máa ń burú ngbà míì tó jẹ́ pé èèyàn á ah. ṣìwà hù bàbá wa ṣìwàwù yẹn tán ojú wa wálẹ̀. ṣé wàá rí ìbínú ẹlòmíì méjì ló pín sí àwọn ìbínú kan wà tó jẹ́ pé ìbínú eh, gáàsì gáàsì ni ájò wà yìí tó bá tẹ̀ sí tán o ti parí ẹ̀ ah, bọ̀dá tó ń bínú lẹ́ẹ̀kan kọ́ yìí. ìbínú gẹdú ló burú jù. gẹdú ewu gẹdú. Ah, odidi gẹdú tó kẹnu tó tíná kẹ lára rẹ rí. Ah, yóò máa fẹ́ fún òní. irú àwọn ìbínú yẹn lè lọ fún eternity. eternity. Hmm, wọ́n yìí sọ̀rọ̀. adákẹ́ ni adákẹ́jà bí èsù kẹ̀kẹ́ rẹ̀ ó wà máa fẹ̀ ojú rẹ̀ wọ́n wọnú ìdá rẹ̀ ó wà máa ga ẹ̀ wà máa pé bọ̀dá ṣé o sani. àní kò sí nǹkan kan kò sí nǹkan kan lágbájá ṣe mo bọ̀ mo ti mo ti. tẹ bá tún sọ̀rọ̀ débi ọ̀rọ̀ pé kíní kankan kó gbàgbé. mo ti gbàgbé ẹ̀ ọdún mẹ́wàá lónìí yóò ràn ró. yóò ràn ró. aràn ró. Hmm. yóò padà gbẹ. kò sí tẹ́lẹ̀ sọ fún. yóò gbẹ̀san. kí jẹ́rán ọba sí àyín ọba yín dá sí. pẹ́ <laughs> tó káwọn díákónì lẹ́yìn a padà rán ró. alẹ́ ilé ìtàn wa sọ ń jọ ẹ̀mú kan tíjú àwọn pastors ni. a ní ìyá wọ̀tán òyìnbó wọn ló mú fíyàwó wọn lápè nínú ilé hmm. kò ní lè jáde. ṣùgbọ́n ohun tó máa fi nà láfi nà. yóò fi emotion ta tiẹ̀. yóò fi nà yóò fi nà. Hmm, a filẹ̀ hmm. ẹ sì ní mọ̀ kó ń fìyà ajá ni mò ń fún lówó. wọ́n fún lówó ọbẹ̀. kò sí nǹkan tó bèrè tí yóò fún. ó lóun fẹ́ ṣerun màá fún lówó ẹ̀ owó sílẹ̀ ìwé àwọn ọmọ ìyẹn ló burú jù ìyẹn ni gẹdú eh, ìbínú gẹdú. ìyá ìjọkẹ́ àlejò ẹ hmm. inú sì ń bì hmm. Hmm. ìbínú màpolówó òun lẹ́sẹ̀ ńlẹ̀. arọ yín ni o. ẹ má fi ìbínú bá ń tọ́ dáa jẹ́. arọ yín ni o arọ yín ni o tó tiwa ò ní ta. ẹ kú lé o onílé ẹkú ilé ìrọ̀nà ẹ̀ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìtorí wípé ajá òṣùpá ni mí ni mi ò ní yẹ fi júbà fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn ìbà ọ̀sẹ̀ rẹ̀ ní dídúkún tàbí tẹ́lẹ̀ òdua níbi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni mi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà téèdé àtẹlẹdẹsẹ ìbàrẹ ire òní kójọ máa wọ wálé wù àtàtà ìlú jòmọ̀ká ni mí o láyínká para bí ẹni ń paragun ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà ọkùnrin mẹ́ta àti gbẹ̀ngàn ẹ káàbọ̀ ètò yín tẹ́ ti ń dúró dè let's talk about it tá a pè ní yorùbá ẹ̀ àjọrò ẹ kú lé ọlọ́run. ògo ni fọkọ rẹ àrí ìró àlá tí ń gbénu ọ̀run ṣògo tí n bá yìn ọ́ tèmi bá mi. tèmi bá mi. ọba tí ń ṣàwárí ẹ̀dá ń bí ayé fi pamọ́ sí ayé aláàtidé ọlọ́run ó sì lóhun ó tu ayé á ní kó wó dànù ọlọ́run á ní yóò padà nàró kó tán kó tán lajẹ́ ayé ńlá mi òkú òkú nìbọn ti wo olódùmarè ń ró ohun tó wá fi ń jẹ́ ọlọ́run kò lè yé ẹnì kankan ọba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni á dúró ti ni nígbà lẹ̀ bá rọ́ tán ọba tí ń fẹ̀yìn pọ̀ èèyàn nígbà tí lẹ̀ bá ń pò yìí bàbá lóhun filẹ̀ ìyá lóhun filẹ̀ ọkọ lóhun ti filẹ̀ aya lóhun yà hmm. olódùmarè lóhun dúró tì í níwà láàyè òun ti tó ọ lásán kábíyèsí olódùmarè mm. n tó fi ń jọ́ lọ́hùn òye èèyàn àríran jùlọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé gbogbo báyé bá ṣe ń jẹ́ ayé lèmi ò mọ̀ fògo fokọ rẹ o láyìnká ò ní yé kọrin yìn ọ́ àgbà tí ò ní nǹkan mi lẹ́yìn rẹ ń gbọ́ mm. ta ló tó gbọ́kànlé tí ìbá ṣe wo olódùmarè ènìyàn ní ká fẹ̀yìntì níjó ní ah, láyìnká kó mọ bẹ́ẹ̀ ni ẹ̀gún ló fi sọ́wọ́ èyí ta ni kò fẹ́ wa lójú ńkọ́ ah, ó fata sẹ́nu ni n ò tiẹ̀ wá mọ̀ rárá mm, òun náà ni ó sì mọ pariwo bí èèyàn àtajá bá jọ ń rìnrìn àjò ah ọ̀pájá ti padà láyìnká ogún ọdún téèyàn ti padà ò ní mọ̀ mọ́ jó lọ mò ń wẹ̀yìn rẹ ni ìwọ nìkan ló ń dúró ti ni nígbà tí o bá séèyàn mọ́ mm-hmm. ìdí nu tí mo fi ń kó bẹ̀rẹ̀ fún ọ ó tóbi títí ayé ọ̀gbọ́ ọ̀run ọ̀gbọ́ ọ̀run ló fi ṣe lé o fàyè ṣàpótì ti sẹ̀rẹ̀ àwọn tó nímọ̀ sọ pé ojú ọ̀run ò ní fèrèsé mm. àmọ́ wọ́n ń pè ọ́ ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo àtòkè iṣẹ́ rẹ̀ ń wù mí lára iṣẹ́ rẹ̀ ni kó mọ́mọ́ tálákà jáde kúrò nù kòsíkòsí títóbi ní kìmọ̀ títóbi ní iṣẹ́ iṣẹ́ rẹ̀ ń wù mí ó mọ́mọ́ alágbe kúrò lórí àkìtàn ó ní kó jókòó pẹ̀lú ọmọ aládé kó mọ́ bá wọn pàṣẹ hmm. láyínká òkúba balẹ̀ ni tí ó bí léèrè ọba tó ń sọ nàní ti dìdí celebrity ebi àmúsìn ní dàpé sìn ah, ah. bàbá tó bí ọ léèrè wá níbo ṣe fẹ́ dára tiẹ̀ nù ọba ajídára ògòmọ̀ hmm. ní fókọ rẹ̀ èèmọ̀ ní ọlọ́run olódùmarè hmm. àìdè rẹ̀ nìjayà tó bá dé tẹ̀ ìkàyà ní ọba ṣóore kàyàn lára àìkú ni ọ lè kú àì òrìṣà ni o ò lè o ò tí o ò pinyìnkìn o ò dípẹ́ta bẹ́ẹ̀ ni àtagbára ayé àtagbára ọ̀run níbẹ̀ ní ìkẹ́ àwọn ọ̀rẹ́ kan ṣoṣo àṣeyọ́wù ni ọba jíkọjọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí àwímọ̀ mm. yẹ̀wù ni a sọ̀rọ̀ máyé adákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́dimọ́tò gbé ṣàṣùmọ́sùn lọ tẹ́rẹ̀rẹ́ mm. kárí ayé àwámárìdì ni ọ alágbàlá ìmọ́lẹ̀ mm. alágbádá aná ni ọ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ̀láyà ìwọ gangan là òun jẹ mímọ́ mm. òun lo mímọ́ mm. òun wọ mímọ́ mm. òun to mímọ́ o sì mọ mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmíyàmì ah. òyìgìyìgì ní olùṣọ́lá olùṣọ́lá ah. ìwọ tó ń rohun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọ̀la ni ọ̀pọ̀rọ̀godo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ ló lópo àjọbọ ìwọ lọ bá àmì ọlá ọba àmì ọlá gbénu ọlá ńlá ṣọlá gbénu ọ̀run ṣògo òdẹ̀ wàá lọ́bà kan ìwọ nìkan ṣoṣo ni ẹrù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń gbẹ̀rù mi ẹrù tí ó sọ gbogbo alágbára ayé dojo kábíyá ò sí ni wọ́n ń pè ọ́ kò fowó rọlá tó fi rọ́lá bẹ́ẹ̀ ni kò bá wọn dupò tó fi ń joyè àìrí ni ọ́ tó ń ṣiṣẹ́ rírí o tún mú rírí jáde kúrò nú àìrí o tún mú un táàrí tó ń dààmú àwa tó ríran ah! ọba tí ń gbọ́ tinú odi ó ń ṣe ámì sí gbogbo ohun tí wọ́n ń wí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí odi ò lè fọ̀hún olódùmarè ìwọ nìkan lágbára ayé àtọ̀run bẹ ní nkí ara ẹ̀ wo mi gbàmígbàmí náà ni àwọn tó ń mọ̀ ọ́n pèsè ọ ní ojoojúmọ́ torí pé wọ́n nìkan ló tó gbani àtó mọ́gbẹ̀jẹ́ ta ló tóbi tó ọ láyé ta ló jù ọ lọ ntó olóṣè ò fi hàn yẹn ọba èèmọ̀ kábíyá ò sí olódùmarè ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ẹ̀ ní ọ̀gẹ̀rẹ̀ láyínká hmm? òkè òṣà òkè òye ẹ̀kọ́ sẹ́ni tó mọ̀dí tu olódùmarè kì í wá ní kó tó rí ni kì í hmm. lé ni kó tó bá ni kì í sì sọ ni kó tó mú ni ó dá ikú ò ní kú ó dá ìsàn ó kì í ṣàìsàn ó dóúnjẹ ò jẹun ibi ò pa ó dáṣọ ò wọṣọ ò tún rí ò awánirán tí ń ṣàfẹ́rì oh rẹ̀ tí ń ṣàfẹ́rì rẹ̀ ọlọ́run Jacob ẹgbọ́n yín sókè yẹn nu ọ̀nà kágbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkókò wọlé ta lọ́ba ògo yìí olúwa tó le tó lágbára olúwa tó lágbára ní ogun ẹgbọ́n yín sókè yẹn nu ọ̀nà kágbé yín sókè yín lẹ̀kùn ayérayé ọba àkókò wọlé wá ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun atófara tìbí òkè olúwa àwọn ọmọ ogun aṣèyówù fẹ́ni òwú olúwa àwọn ọmọ ogun àkọ́kọ́nu náà lérú olúwa àwọn ọmọ ogun sahérejìlẹ̀ sàkìtàndọ́jà olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo òkun rí ó sájọ́ dání rí ó padà sẹ́yìn òkè lára wá ń fò bí oh àgbò kékèké ń fò bí ọ̀dà àgùntàn eh. ó yẹ wárìrì ẹ̀yìn ilẹ̀ níwájú ọlọ́run olódùmarè mm. ọba tó jókòó sórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́gà Akiki tuki kì bí ìbọn tó bá lò dé òde tó bá lò dé òde ta ni yóò mú ọ sí kábíyà ò sí o ah. tóbi títí ayé ògbọ́ ọ̀run ògbọ́ mo sọ lẹ́ẹ̀kan pọ́run ló fi ṣe ilé ayé mo fà kó sàpótì ti sẹ̀rẹ̀ omi eh. eh. ah, àrígbámú ni olódùmarè àrí ìtúngbámú ni ọlọ́run olódùmarè àwọn tó mọ̀ ọ́ sí àwọn tó mọ̀ ọ́ wá ọmọ pariwo pé ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi. nígbà tá à nílé ọ̀padà sógbò mọ́ ọ̀ṣọ́ wà láì pẹ̀lú tọ́n kí ló wà núwèé tó fún mi kí lélẹ́yìn blank kò ń ṣe black and white blank white. ọ̀rọ̀ lọ́rọ̀ ká ẹ lára kí ló dé kó o fún wa ní okọ̀ ọlágbá oníyọ̀pá oníyọ̀pá rẹ̀ mo ní àwọn àṣẹ abiyẹ sókè níbi imú mi ah ní sùúrù ní sùúrù ní sùúrù gbàngbé fresh now mi lẹ́rìn. Ààyè ọ̀dọ́dọ́. Bí ẹ bá ti fẹ́ mú nǹkan ẹ sọ fún mi, màá sún sẹ́yìn fún yín. Wọ́n máa ṣe abíyá níbi ọ̀pá imú mi. Abíyá tiẹ̀ tiẹ̀ ṣì wá dà. Tẹnìkan tá a gbọ́dọ̀ dákọ ni. Bí Fẹ́mi Àlàbí ṣe ṣe ní ọ̀pá yẹn. Ní kíni? Abẹ́ lọ wo fíìmù kan Fẹ́mi Àlàbí tẹ̀lé wa lọ, àwọ̀ sínímà ó sábíà sókè pé ọpẹ́ o wọ́n sì lé wa jáde wọ́n pàlọ́ wa padà. wọ́n agbára rẹ̀ lájẹ́ mi ò máa ṣe kí sí ayé mi. wọ́n wá lẹ́gbẹ̀ẹ́ rí kí bọ́ọ̀lù go káwọn akápá sókè ẹ̀ ṣe go máa gbé mú. ọwọ <laughs> àlẹ fíìmù yẹn wọ́n ní gbogbo wa ká jáde a ní two thousand wọ́n àwọn ò fún yìí padà. ẹ má wọlé ọba sì rírun àbí ọba rírun àbíyá mi. ọkọ ìlì ìyàtọ̀ ń pọ́kọ́ yìí ó ti pọ́n ni wọn wà dàbí orí bí irun orí ààfin. Ah, Ọlọ́run sàlù ọmọ nǹkan náà ìjà yìí kì í ṣe naija nìkan. wọ́n ní wọ́n ní orí social media ti kún eh. àwàdà ló wà ńbẹ̀ mú ní tá a bá máa ṣàwàdà á ti kú dànù. ọlọ́run ló fẹ́lẹ́ ìkẹwàá ọlọ́run ló kẹwàá tá a kọjá nàìjíríà ká ní pé ọlọ́run ò jẹ́ ká ní social media ni ẹ wo wo àwọn àwọn wèrè ọ̀fẹ́ tá à ń wò lórí social media táwọn oríṣiríṣi ẹlòmíì yóò kàn dédé yóò kàn rìkọ́ọ̀dù ara ẹ̀ yóò sì dán wèrè wò lábẹ́ post ẹ̀. Ah. ẹlòmíì lè máa jó. kò gbowó kò gbòbì. <laughs> àwọn ó sì mọ rẹ́rìn inú wa. ọlọ́run láti ń jẹ́ ká rí owó ra dẹ́ta tá a fi ń subscribe karamọ́ wo torí èyàn ò lè para rẹ̀ honestly. Oh. Man, hmm. slow down the beat. All right, we need to slow down a bit. zero three two three two one zero five nine. àbí zero eight zero seven seven seven seven one zero five nine zero nine zero two two two one zero five nine. ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ̀bù náà. hello hello ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín bọ́lá ti pè. ìdòwú sàlámì. ìdòwú sàlámì láti. láti alárèrè. alárèrè ń bọ̀ alárèrè wà. ok ẹ máa bọ̀ alárèrè. ẹ máa bọ̀ kẹ́ wá gba lace ọ̀pá márùn-ún láti ọwọ́ Apex Fabrics. ah ẹ ṣé o ní o ti ẹ ṣé o ẹ ti kú dànù o. ẹ yá kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń fún alẹ́bùn lórí ètò yìí Apex Fabrics nígbàgì ní Ìbàdàn ni wọ́n wà Unique Fabrics. ọpẹ́ o má kàbíyá sókè o má kàbíyá sókè wọn láti ní wàn o ẹ̀wà àti jìbìtì ọ̀yà jubilate hello hello hello hello ẹ ti wà ń bẹ ẹ. Sànúsí Jẹ̀lí látàpọ̀mù. Àpọ̀mù ah, ṣé wàá gba léèsì ọ̀pá márùn-ún látàpọ̀mù báyìí. Bẹ́ẹ̀ni màá gbà. Ẹ̀yin tẹ́ bá ti wá bàdàn kí ẹ kó kọyín lẹ́ẹ̀kan sí. Sànúsí Jẹ̀lí látàpọ̀mù. Sànúsí Jẹ̀lí látàpọ̀ mu. ẹ látàpọ̀ mu. ẹ ṣe ẹ bá ń kọ́ lẹ̀. ọ̀yẹ́ mm. o èmi ti mọ̀. hello. hello. yes sir. ẹ̀gbọ́n Afọlábí. kí lẹ pè é. ẹ̀gbọ́n Afọlábí. ṣẹ́gbọ́n tí wọ́n wí. ṣẹ́gun Afọlábí. ṣẹ́gun Afọlábí láti láti Mọ́kọ́lá ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà unique fabrics ló ní ká fún yín. Mm. hello. hello gbẹmí gbẹmí hello ẹ ti wà ń bẹ orúkọ yẹ yín dédé yín lẹ orúkọ yín kílẹ̀ pé. adédèjì bọ́lájí láti adédèjì bọ́lájí láti ẹ máa bọ̀ kẹ́ wá gba ẹmú kan léèsì àti àǹkárá. léèsì. Mm, mo mọ̀ pé léèsì lẹ́ẹ̀ mú àǹkárá lẹ́ẹ̀ sì ń gba ẹ wá gba àǹkárá ọ̀pá. gba gba léèsì ọ̀pá hello ẹ kọ́ lẹ́mọ̀ hello yes ma. ẹ sà ẹ kú iṣẹ́ sà wà ń gbádùn yín orí obì wà ń gbádùn yín o. ẹ ṣeun ma orúkọ yín mo lè ti ń pè. ń fọ̀n láti ń fọ̀n bọ́sẹ̀dẹ̀ láti ọmí àdì onísà. kí lẹ pè é. ń fọ̀n bọ́sẹ̀dẹ̀ ń fọ̀n ń fọ̀n bọ́sẹ̀dẹ̀. usom. ń fọ̀n bọ́sẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni sà láti ọmí. láti ọmí ok. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ wàá gba àǹkárá láti ọmí ẹ ṣe sá bẹ́ẹ̀ ni sá ẹ ṣe sá. hello sá. hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sá. orúkọ yín mà níbo lẹ ti ń pè. adẹnikẹ látẹjú láti amúlòkè. adẹnikẹ ọlátẹjú àbí. bẹ́ẹ̀ ọyá bẹ́ẹ̀ ni láti amúlòkè. ẹ o unifabrics ló ní ká fún yín ní àǹkárá tó jiná dénú ọ̀pá mẹ́fà níbẹ̀ nú ẹ̀. ẹ ṣé o fẹ́ fẹsẹ̀ mọ̀ jóná àti unique o hello. hello. hello. abọ́dálé àjùmọ̀ láti ayégún. láti ayégún. Eh. ok ankara ọ̀pá mẹ́fà ni ní fabric ní káfẹ́yìn náà. ah ẹ jẹ́ sà. mélòó ló dà? ó kù lẹ́sìn kù kan. hello. hello. ẹ kúrọ̀ lẹ́ o. adúlọ́yà ló sọ̀rọ̀ láti ayégún. láti ayégún kí lẹ pè é adébọ́lá aminat láti ayégún. adébọ́lá aminat láti ayégún. adébáyọ̀ aminat. adébáyọ̀ aminat. ẹ láti ayégún. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba léèsì ọ̀pá márùn-ún àbí. lọ́la lọ́la apex fabrics adúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yín ò ní jóná bákan náà unique fabrics adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé. ọ̀ya nìṣó lẹ́yìn kò lè kásáré polówó ọjà káwá bẹ̀rẹ̀ ètò. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB abarapá àti gbogbo ayé ọ̀kùnrùn tara ẹnìkan má gba ẹ̀sán láàyè kókó lè faranda sago ara rẹ̀ titan black sea plus ni ó yàn láàyò ó lérò jà sara lóore vitamin c nú ó ń da jìnnìjìnnì bọ àìsàn tó sì ń wọn dànù lágọ̀ ara titan black sea plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two. ẹ lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ uch ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ àpò ògùn titan national limited ló ń pín jáde fún gbogbo ayé. single my mind. ṣe o èyí ká ilé ẹ̀rí ti wó olóyè ọ̀làtúnjì adẹ́nìyí adẹ́rọ́jú ah! sotiya àtẹnì yẹn ikú o ṣe yìí tán kòkòrò jẹ́ kí n bá wọn gbádùn òbí tó gbó kákáká ikú o sì jẹ́ kí taya tọmọ tẹbi tara tọ̀ rẹ̀ tìyẹ kan ó gbádùn ẹ tó bí wọ́n ṣe fẹ́ kó dìpọ̀ mú ọ lọ ojoojúmọ́ ló ń dàbí àlá lójú wa ìyàwó rẹ̀ ń béèrè lọ́wọ́ wa wípé tani ó wàá ṣe bí ọ̀làtúnjì olólùfẹ́ òun tòótọ́ àwọn ọmọ ní tani ó dàbí bàbá àwọn tí kì í fọ̀rọ̀ ọmọ ṣeré ìdáhùn wa sí wọn ni pé gbogbo lọ́jọ́ àjíǹde níbi tí ìpínyà ò ní sí ètò ìsìnkú thursday ọ̀sẹ̀ yìí ni service of song ní manhattan event center ẹlẹ́yẹlé road jericho ìbàdàn ìsìnkẹ́yìn ó wáyé lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí bákan náà ní all saint church of jericho road jericho ìbàdàn àwẹ̀jẹwẹ̀mú tẹ̀lé ní jọgọ́ center liberty road ìbàdàn. ọ̀làtújì àdéníyì àdéròjú bá a ṣe fẹ́ ọ tó jésù fi ọ jù bẹ́ẹ̀ lọ olùkéde àwọn ọmọ gbogbo ìṣe àparùn tó fọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kúrò lágọ̀ọ́ ara àjẹbí aba powder ló ní. ó yá padà ní inú rírun padà ní àpọ̀jù ọ̀rá padà ní ìnira oṣooṣù padà àjẹbí herbal powder ló ní. ó gbá gbá gbá dànù dànù. bá gbogbo gọ̀dọ̀gọ̀dọ̀ rọ̀tìrọ̀tì ara dànù. pẹ̀lú ògbóǹkẹ́gì gbogbo ìṣègùn oge àparùn. àjẹbí herbal powder. ìrọ̀rùn ló bá dé lóṣooṣù fún mi láti ìgbà tí mo ti ń àjẹbí herbal powder. ó ṣe ségesège àbí ó ń la mi kò sí mọ́. kódà inú rírun dàwátì. àjẹbí herbal powder tó ń dènà oyún ìju ó dára fọkùnrin àtobìnrin. àjẹbí herbal tado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é. ilé iṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors Ososami junction Òkè Àdó Ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six àjẹbí herbal powder ìbàrẹ̀ o. Òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. Ẹ jẹ́ àsunwọ̀n bàbá ká lè gbòmìnira. Òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú jésù kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tó bámúbámú fún agbára ọlọ́run wf kúmúyì ní ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àtìmúnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn ìbàdàn àti gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sọ́jà àràgbá yamuyamu yìí kan ní csc e grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká Thank you. ìlérí tí mo ṣe fún àlejò tí ó yẹ ká wà lórí ètò yìí lẹ́nu òun ni wípé àní fojú wọn hàn wọn ní dárúkọ ara wọn ṣùgbọ́n ibi tó dé yìí a lè dúró mọ́. bó ti ń lọ mo fi ọlọ́run sìn ọ́ mo fi ọlọ́run ṣọ́ ọ́ ó lọ láyọ̀ ó bọ̀ láyọ̀. o fẹ́ tẹ̀lé ni láróńdó fẹ́ tẹ̀lé bọ̀ dẹ́ ẹ̀. kò tẹ̀lé o. kò tẹ̀lé kó ló wà lọ. mo fẹ́ mo fẹ́ sí wọn nọ́nà. o fẹ́ sìn dọ́nà. mo fẹ́ sí wọn nọ́nà. o fẹ́ sí lọ́nà. mo fẹ́ sí wọn nọ́nà. kí ló ṣe é lójú. àwọn àbàbò kí ló gbẹ mi búbú. sọ́kadà ló gbé ṣubú báyìí. lójú ẹ̀ bó báyìí. mo fi mú bó títì ni. o fi mú bó títì. ọ̀gbọ́dà bó kí òun ló gbẹ mi búbú àbókí gbé ẹ ṣubú. bẹ́ẹ̀ni ń tọwọ ní. ni mú ẹ bó mọ́lẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ó mú bí ẹnu náà di ẹ. bí nose mask tó ń lò ní òjẹ ló wú báyìí. àní o ìgbà tí ó bẹ̀rù òun ó takú ìgbà tó takú báyìí tí wọ́n bomi wọn lójú kéńjì mi mo kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀. ẹ ọlọ́kadà dákú. ó lajú báyìí kéńjì mi mo kọ́ gbà lọ́wọ́ rẹ̀ mo fún ní one thousand á lè yọ̀ǹdó nànú one thousand ó wá dákú. pẹ̀lẹ́ ó ti báyìí mo gbà kéńjì mi dàrẹ́tì mi. Pele. yes thank you. ọlọ́run ẹ lálàáfíà. mo fẹ́ sí bíbo bí mọ́mọ́. o fẹ́ sí dọ́nà má pẹ́. àbí wọn má làá fẹ́ tẹ̀lé. ọ̀gá tí fọ́tẹ́wọ̀ ti tẹ̀lé mi jẹ́ kí dúró ti ok. o. báwa kí yes ibi awilade. kí láti máa mi ayé tó tó ayé tó tó ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ lọ́kọ láyà mi kì í fẹ́ dẹnu lé torí kó má jọ ètò mi. ṣùgbọ́n bẹ́lẹ̀ ṣe wá rí kò sígbà tá a ní ulẹ̀ dẹnu lé tá a ní sọ bí àlá ló ń ṣe mí bí ìgbà pé a ti gbọ́ something like this rí a ti gbọ́ nǹkan tó jọmọ́ báyìí rí lórí ètò. bóyá a sì sọ láàrin ara wa ni pẹ̀lú eob mi ò rántí dáadáa. ìlú kan wà tí wọ́n ń pè ní ọ̀bà ilé ní àkúrẹ́ mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ kó má lọ jọ tiyín tó bá sì jọ tiyín ẹ má tún lé mọ́ra yín lórí o ọ̀rẹ́ méjì kan ni wọ́n jọ ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú tí mò ń sọ yẹn ọ̀bà ilé àwọn tó bá mọ àkúrẹ́ àmọ́ ọ̀bà ilé wọ́n jọ ka primary school secondary school ìgbà tí wọ́n wà ní secondary school à ń pé bí ọmọ kéékèèké ìgbà yẹn Eh, ní girlfriend mọ́ ní girlfriend ṣùgbọ́n girlfriend tí wọ́n máa ń nígbà yẹn girlfriend ìyàwó mi ni kàn bára wọn ṣeré eré kò kọjá bẹ́ẹ̀. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n jáde secondary school tí kálukú tẹ̀síwájú nú ẹ̀kọ́ ẹ̀ ìkan wà lára àwọn tí wọ́n jọ ka ìwé ní ọ̀bà ilé tó jẹ́ ọ̀rẹ́ ìyí ọkùnrin tó ní girlfriend nígbà tí wọ́n wà ní school ilé ẹ̀kọ́ kan náà làwọn méjèèjì wà ní Èkó tí wọ́n ti ka ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga wọn mi ìfẹ́ dárúkọ ilé ẹ̀kọ́ yẹn tí wọ́n ti ka ìwé wọn fortunately wọ́n jọ post wọn lọ sí ìpínlẹ̀ tí wọ́n post wọn lọ láti lọ serve ni wọ́n á gbúrò ọmọbìnrin yẹn mọ́ ṣùgbọ́n gbà tó wá yá èyí tó jẹ́ ọ̀rẹ́ arákùnrin tó ní girlfriend yẹn lórí arábìnrin yẹn padà ní àkúrẹ́ ó ti wá dàgbà ó ti ó ti yàtọ̀ sí bó ṣe rí nígbà tí wọ́n wà ní secondary school wọ́n á jọ sọ̀rọ̀ báwo ni nǹkan ṣé gbogbo ẹ̀ ń lọ nǹkan kan ó gbé súnmọ́ kò tí ì lọ́kọ ọkùnrin tibí náà ò tí ì lọ ẹni tó fẹ́ gẹ́gẹ́ bíi boyfriend ọ̀rẹ́ ẹni tí mò ń sọ yìí ni o wọ́n gbà láti fẹ́ra wọn ṣùgbọ́n ó ní kó jẹ́ kóun sọ fún ìyí ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé òun ló ń pilẹ̀ ẹ fẹ́ gẹ́gẹ́ bíi tó yàn ní ọ̀rẹ́bìnrin nígbà tí wọ́n wà ní secondary school nígbà tí ẹni tí bí náà dẹ̀ sí wo pé ah nígbà tí òun ṣe pé bóyá nǹkan kan wà láàrin wọn gbà yẹn ju pé wọ́n kàn fẹnu fẹ́ra wọn bí ọmọ léèwé ó ní kò sí problem wọ́n padà ríra wọn ó sì yọ̀ǹda ẹ̀ fún ọ̀rẹ́ ẹ̀ kódà nígbà tí wọ́n ṣe ìgbéyàwó ó ní arìnrìn púpọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ọmọbìnrin yẹn ló ń gbé ní Àkúrẹ́ ọmọ ìlú kan nípínlẹ̀ Ondo ni ọmọbìnrin yẹn ìlú yẹn ò jìnnà sí Àkúrẹ́ ṣùgbọ́n Àkúrẹ́ ọ̀bà ilé ní Àkúrẹ́ ni àwọn pérẹ̀ǹtì ẹ̀ ń gbé ibẹ̀ náà dẹ̀ ṣì wà di bá a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. nítorí wàá ṣẹlẹ̀ ni wípé lẹ́yìn tí ọkọ àti ọkùnrin àti sisi wa tí wọ́n padà di lọ́kọ láyà tán láti eh, twenty oh one títí di twenty thirteen wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po wọn ò lóyún látàárọ̀ dalẹ́ rí wọ́n ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kán ṣe lára ìyí obìnrin wọ́n ní kò sí ní tó ṣe obìnrin wọ́n ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kán ṣe lára ọkùnrin wọ́n ní kò sí ní tó ṣe ọkùnrin mo máa ń sọ nǹkan kan lọ́pọ̀lọpọ̀ ọgbà nípa x bó ṣe wù kó jìnnà tó x ẹni téèyàn ti bá jọ ní nǹkan kan papọ̀ tipẹ́tipẹ́ ó máa ń dá lọ́pọ̀lọpọ̀ ọgbà kí mọ̀lẹ́bí tọkọ-tìyàwó kí wọ́n sún sẹ́yìn fún kẹ́ má jẹ́ kí àjèjì ó wọnú ìgbéyàwó yín kó máa da ìgbéyàwó rú kó máa da lérú ẹlòmíì máa ń rí bí ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni àṣà lè lóòótọ́ ni ṣùgbọ́n ó sàn kẹ́ ẹ má jẹ́ kó súnmọ́ mọ̀lẹ́bí débi pé Eh, nǹkan míì tún lè padà ṣẹlẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ ọgbà mẹ́mórì ìgbà tẹ́ ẹ jọ wà kò sí kó má padà wá tẹ́ bá padà ríra so ló ṣe lèmi ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ àgbà pé ó bẹ́tà ó sàn kéèyàn sá fún ẹni téèyàn ti jọ ní nǹkan kan papọ̀ pẹ̀lú ẹ̀ kó tó lọ́kọ àbí kó tó níyàwó nígbà tó di twenty thirteen tí ọ̀rọ̀ yìí ò múra wọn mọ́ network kan lára àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ ní nàìjíríà ni ọmọbìnrin yẹn ń bá ṣiṣẹ́ ọlọ́run ṣàtúnwá ṣe òun àti ẹni tó fẹ́ gẹ́gẹ́ bíi girlfriend ní nígbà tí wọ́n wà ní secondary school kì í ṣe ní higher institution ní secondary school tó fi jẹ́ pé kò sí nǹkan kan tó pa wọ́n pọ̀ nígbà tí wọ́n jọ wà nílé ìwé o ṣùgbọ́n ìfẹ́ pé èmi ni mò ń fẹ́ lágbájá èmi ni mò ń fẹ́ lágbájá nìkan ló wà láàrin wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọn àti arákùnrin yẹn padà ríra wọn bàbá yìí ń kọ́ ọ̀rẹ́ wa ń kọ́ ó yẹ kó ti bímọ nǹkan wọ́n jọ sọ láàrin ara wọn ta ló ní problem ṣọkọ ẹni ọkọ òun ò ní problem ṣé wọ́n òun ò ní problem ìgbà míì dẹ̀ rèé tí obìnrin bá fi rí ẹni gbé orílẹ̀ láyà bí ò tiẹ̀ gborílẹ̀ láyà tó bá fi lè sọ gbogbo ohun tó ń dùn lọ́kàn torí èèyàn sọ gbogbo ohun tó ń dùn lọ́kàn fún á rí ẹni yẹn bíi mẹ̀sáyà á rí ẹni yẹn bíi ẹni tó fẹ́ fà ń kúrò nínú ọ̀fìn àbí nínú wàhálà tó ń wà lọ́pọ̀lọpọ̀ ọgbà ló fi máa ń jẹ́ jẹ́ já sí àjíjẹ àjíbù fún ọmọbìnrin mi a ní àmọ́ ah, dẹ̀ ti promise ara mi pé mi ì ní ṣe nǹkan tí mo ṣe yìí why did I do it nítorí wàá burú jù mbẹ̀ ni pé tẹ́ ẹ bá ti ṣe kò ṣe é gbà padà once débẹ̀ is ever débẹ̀ èmi bó tiẹ̀ ti ń débẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wàá ṣẹlẹ̀ ní wípé gbà tí ọmọbìnrin kó ẹjọ́ tó kó tó rò ọmọkùnrin ti bí fàmọ́ra kò tó rò kò tó nǹkan má wọrí ọlọ́run á ṣe nǹkan kan ọ̀rọ̀ wọn ń padà á bẹ̀rẹ̀ sí ní wọ̀ ṣùgbọ́n ó ní kó má jẹ́ kí ọ̀rẹ́ òun mọ̀ o ipe òun àti ẹ̀ ń padà sọ̀rọ̀ ìyẹn èyí ọ̀rẹ́ ti ọmọ ìfẹ́ dárúkọ ìlú yẹn. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. Allahu Akbar. ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmadarufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region tí Sheikh Gumi bí àṣẹ Islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì Islam lálóye jẹ́ pé ọlọ́wọ́n ba Allah. bàbá wa Ahmadarufai ní bàbá Chief Imam ulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Fadilati Sheikh Abdulkarim Ahmadarufai tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Ahmadarufai ó múni mùmí náà ti gbogbo òkúlé Ọ̀yọ́ ṣe é rí pé gire ní sèso re ọjọ́ àlàmísì thursday ọjọ́ kẹtàlá oṣù kínní january thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa fàdílàtì sheikh ahmed arufai lábẹ́ àṣẹ bàbá wa chief imam ulẹ̀ ìbàdàn fàdílàtì sheikh abdulgani abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè àrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí fàdílàtì sheikh abdulrahim abdullahi salati alibari tí ó ti máa ṣe wá sí lóko gbogbo ẹbí ahmed arufai lókè àrẹ ní umuli muminat alhaji kaula ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ̀. mi ìmọ̀ bóyá ẹ̀yin náà ti gbarú àtẹ̀ránṣẹ́ yìí ẹ ní kó sọ́wọ́ o ẹ sì ní sọnù àwọn kan wọ́n tún ti ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sáwọn èèyàn káàkiri wọ́n má tún wá lò yín bàgẹ́ pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ yìí wọ́n ní congratulations o federal government has just approved a survivor fund due to COVID-19 pandemic and eighty thousand was given to you for your claim and more information màá kàn fún yín ní nọ́mbà yẹn bá mi pé òun tàn kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ á lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ wá kọ orúkọ àwọn báńkì ìjọba àpapọ̀ ò sì sọpá àwọn fúnyàn kankan lówó tẹ́ ẹ bá fi drop àkáǹtì yín fún wọn wọn ó wọnú àkáǹtì wọn ó kówó yín ni o tẹ́ ẹ bá gbarú mẹ́sẹ̀gì yìí ẹ ignore ẹ̀ ni ẹ má dá lóhùn o wọ́n fẹ́ gbà yín ni o ẹ kàn bá mi pe nọ́mbà yẹn kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ń tọ̀ wọ́n ní kí n pe nọ́mbà yìí kí n lè rí eighty thousand mi gbà zero eight zero two eight nine three zero four two eight ẹ kàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kọ́ bàtẹ̀ tí lọ pa wá ẹ̀ wọ́n ti kọ́ọ̀lù bá ti pọ̀ yìí yóò pa á ni zero eight zero two eight nine three zero four two eight wọ́n ní ká drop ẹ má drop àkáǹtì yín fún o ẹ̀yin tẹ̀sí ti gbárù text message àtẹ̀yin tẹ̀ tó ń gbà á létà torí kò pín síbí mọ̀ pé àwọn kan ti gbà á ṣáájú tọ̀dọ̀ mi ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn tó tún máa gbarú text message ẹ má fa account number yín ránṣẹ́ sí wọn o ẹ má fa account number yín ránṣẹ́ àbí bvn kí wọ́n sọ pé ká fi bvn yín ránṣẹ́ ẹ má fi ránṣẹ́ o. ayé máa lé kí láti máa ṣayé ìsìn òòyè mi. ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó, ayé tótó, ayé máa lè. Ayé tótó, ayé tótó, ayé máa lè. Bẹ́ẹ̀ ṣe rò ló fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ ṣe rò ló fẹ́ẹ́ rí ẹkú àtijọ́ ríra wọn rí wọ́n mọ̀ra wọn rí ibi tí ìyí ọkùnrin tí wọ́n jọ jẹ́ boyfriend girlfriend nígbà kékeré tó ti mú orí ẹ̀ má bíyá tó ń pẹ̀tù sí lọ́kàn pé báwo rí kò sí tọ́lọ́hún ò lè ṣe kò sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe ní twenty thirteen lájọṣepọ̀ fúngbà àkọ́kọ́ wọ́n nírú ẹ̀ ńgbà tí wọ́n wà ní secondary school ní ọ̀bà ilé ṣùgbọ́n wọ́n wá ní oore ọ̀fẹ́ àti ṣe papọ̀ ńsìn ẹ̀ẹ̀kan tó wá ṣe yìí according to him o gẹ́gẹ́ bí òun ṣe sọ àwa mọ̀ bóyá tiẹ̀ ní o ṣùgbọ́n láti two thousand and one eh, twenty oh one ló ti ṣe ìgbéyàwó tí òun àtọkọ ẹ̀ ti jọ wà títí di twenty thirteen tí ò sí nǹkan kan twenty thirteen tó wá pàdé ọmọbìnrin ẹ̀ padà ni wọ́n jọ ní àjọṣepọ̀ oṣù yẹn kò mú jẹ confusion kọ́kọ́ ń wà wípé ṣé ọkọ òun ló ní àbí ẹni yìí ló ní tó bá jẹ́ ẹni yìí ló ní báwo náà ṣe fẹ́ mọ̀ though ó ní ọmọ jọ òun ó ní òun lọmọ jọ ìyẹn ọ̀rẹ́ wa ti bí ó ní òun lọmọ jọ ibi wàhálà wá wà rè òun kúrò ní nàìjíríà ní twenty twenty fifteen ó wà ní òkè òkun ó ti níyàwó kó tó kúrò ní nàìjíríà gbogbo ìgbìyànjú ẹ̀ lórí ìyàwó ẹ̀ kò tí ì bímọ tó fi kúrò ní nàìjíríà ó tún wáá dé ó tún ó ti dé ìlú òyìnbó ìgbà tó dé ọ̀hún ẹni tó tún wáá bá pàdé tó jẹ́ ọmọ nàìjíríà tó bá pàdé tó ń fẹ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì lóyún. ọmọ tibí tó wà lọ́wọ́ sisi tibí òun ló jọ ṣùgbọ́n èèyàn ló sọ pé torí pé ó jọ kéèyàn wá máa rò ó bóyá òun ló lọ́mọ ó wá ní báwo lòun ṣe lè claim ọmọ yẹn ṣó ṣe é claim then kí ni ọkọ tó padà fẹ́ ẹni tó yàn ní girlfriend nígbà kékeré padà kí ló likely kó ṣe fún un àbí tí mò ń sọ òye yín kí ni ó likely kó jẹ́ reaction ẹni tó jẹ́ pé òun gangan ló níyàwó ṣó fẹ́ sọ pé òun jíjẹ lẹ́yìn ni àbó òun ràn lọ́wọ́ náà tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kán ní pé kán lọ ṣe DNA tá bá wá ṣe DNA kí ló likely kó ṣẹlẹ̀ tí ọmọ bá lọ jẹ́ ti ẹni tó wà ní London yìí then ni ó fẹ́ ṣẹlẹ̀ láàrin arábìnrin àti ọkọ ẹ̀. kí a ti máa ṣayé yìí sí o. ká ní pé arábìnrin yẹn sì ní sùúrù díẹ̀ bóyá látara ọkọ ẹ̀ gangan gan lélẹ́yìí sì ti wá jáde ká ní pé ó lè ní sùúrù díẹ̀ kó má ta sí àgẹ̀rẹ̀ tó ta njó ní náà tó bá fẹ́ ṣe DNA báwo ló ṣe fẹ́ present ẹ̀ fọ́kọ ẹ̀ kí ni reason tó fẹ́ fún ọkọ ẹ̀ pé òun fi fẹ́ ṣe DNA ok tí ara London bá tiẹ̀ sọ pé dandandan tóun àti ẹ̀ bá ti ṣe DNA tó bá ti positive lọ́dọ̀ ti tòun ọ̀hún negative lọ́dọ̀ ti tòun wá fi mọ result ǹjẹ́ ó jẹ́ ìdánilójú wípé ọkọ tó wà nílé lónìí tó bá jẹ́ pé ó lọ negative àfi tó bá jẹ́ pé arábìnrin tún lẹ́lò míì tó bá lájọṣepọ̀ ẹni London ò dẹ̀ mọ̀ bóyá ó lẹ́lò míì o àbí ò lẹ́lò míì tó bá wá jẹ́ pé ó lẹ́lò míì kó tó di àsìkò tẹ́nì ń pàdé ẹ̀ ṣé ẹ rò yí pé ó yẹ kó ti lóyún yẹn ṣáájú àsìkò tó pàdé x ẹni tó fẹ́ nígbà tó wà ní secondary school ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́nu sí kinní ẹ̀ ẹ kúrò ẹ̀lẹ́. ẹ ṣeun orúkọ yín sà. orúkọ mi ni Táyọ̀ Ọdúntàn. Táyọ̀ Ọdúntàn. yes sir. ẹ pẹ̀lẹ́ sà ilé wo lẹ wá ṣojú. mo ṣojú fún ilé iṣẹ́ Properties Limited. ok. ilé iṣẹ́ tí ó ń ta ilẹ̀ ní ìlú Ìbàdàn. ok. àwa ní àǹfààní fún àwọn èèyàn wa tó ń gbé ní ìlú Ìbàdàn àti agbègbè ẹ̀ àǹfààní tó jẹ́ pé ó lè mú ogun kò síṣẹ́ lónìí kò sí iṣẹ́ lọ́la àbí ibi tí mo ti ń ṣiṣẹ́ owó yóò tiẹ̀ tó mi èmi náà fẹ́ lọ́nà mi tó wá ti máa wọlé àǹfààní tó jẹ́ pé ọkùnrin lè jẹ́ ń bẹ̀ obìnrin lè jẹ́ ń bẹ̀ ọmọdé lè jẹ́ ń bẹ̀ àgbà lè jẹ́ ń bẹ̀ mo kàwé o mi ò kàwé o gbogbo ala ní àǹfààní sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ tí ó ń ta ilẹ̀ a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó lóyìnbó ń pè ní sẹ́mínà a fẹ́ ṣe fún àwọn tí wọ́n máa ń pè wọ́n ní àwọn agent. àwọn tó ń talẹ̀. àwọn tó ń talẹ̀ àwọn tó máa ń bá yàn wá bóyá o fẹ́ ralẹ̀ o fẹ́ ralé a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó ti ń ṣe é àtẹni tó ti ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àtẹni tó jẹ́ pé bóyá iṣẹ́ tó ń ṣe ó tún fi àyè sílẹ̀ fún àbí pé mo jáde skul mi ò ti ẹ̀ ríṣẹ́ ọ̀nà tó wọlé fi máa wọlé ẹ rí i pé oríṣiríṣi ọ̀nà lówó ń gbà wọlé fáwọn èèyàn ṣùgbọ́n ọ̀nà tó máa wọlé lọ́nà tó bá òfin mu. legit legit yes so a fẹ́ ṣe sẹ́mínà yẹn fún àwọn èèyàn wa ní Ìbàdàn àti agbègbè ẹ̀ a máa ṣe ní on the twenty second of this month ní ọjọ́ Saturday ló bọ́ sí ní aago mẹ́wàá nílé iṣẹ́ wa ni a ti máa ṣe wọ́n á gba fọ́ọ̀mù ṣùgbọ́n fọ́ọ̀mù tí wọ́n á gbà ọ̀fẹ́ ni torí à sọ pé a fẹ́ mú ogun kò ṣiṣẹ́ kù kúrò àwa ẹni tó tún ẹni tó wá fẹ́ràn lọ́wọ́ ká tún wá láwọn béèrè owó lọ́wọ́. ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ọ̀fẹ́ ni fọ́ọ̀mù. n bọ̀ ló ti máa gba fọ́ọ̀mù. wọ́n lè gba fọ́ọ̀mù ni wọ́n á gbà ní iléeṣẹ́ wa àwọn tó bá wà wọ́n lè wá sí iléeṣẹ́ wa ní ralak Hub ìyànà church nìbàdàn wọ́n lè wá síbẹ̀ láti wá gba fọ́ọ̀mù wọ́n lè pè wá tàbí kàn chat wá lórí WhatsApp lórí zero seven zero four thousand four seven four zero wọ́n lè wọ́n lè pè wá a máa sọ bí wọ́n ṣe rí fọ́ọ̀mù gbà tàbí kí wọ́n lọ sí wẹ́bsáìtì wa náà. wọ́n lè download form lórí wẹ́bsáìtì yìí. wọ́n á kàn filẹ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n á fill form yìí tó bá ti filẹ̀ àwa ti máa rí lọ́fíìsì wa so a lè máa register wọn ní www.rpl.ng/agency tí wọ́n ti tẹ rpl tí wọ́n ti tẹ rpl.ng/agency ó máa gbé wọn síbi tí wọ́n ti fill form yẹn tó bá ti fill form yẹn àwa ti máa rí a ti máa rí níbẹ̀. ìdánilẹ́kọ̀ọ́ lẹ fẹ́ ṣe fún wọn. bẹ́ẹ̀ ni tó bá ti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àwọn tó bá fẹ́ jẹ́ àwọn tó fẹ́ bá a ṣiṣẹ́ pọ̀ nù wọn tó fẹ́ jẹ́ agent wa lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ tó bá fẹ́ bá a ṣiṣẹ́ pọ̀ ó máa register pẹ̀lú wa. kì í ṣe bí ìgbà téèyàn ń ṣe marketing fún yín ló máa jẹ́ yẹn a jẹ́ bíi marketer fún yín a jẹ́ bíi a jẹ́ bíi marketer fún yín láti bá a bá yín polówó ilẹ̀ yín àbí àbí product àbí yàtọ̀ fún ilẹ̀ yín nǹkan míì wà tẹ́tún ṣe náà. bẹ́ẹ̀ni aláwọn kan mi tá ṣe a máa ń ṣe supplies à ń supply bóyá yanrìn ní oríṣiríṣi yẹ̀pẹ̀ block cement a máa ń supply ní ọ̀dọ̀ wa a dẹ̀ ń ṣe construction náà ṣùgbọ́n lórí ti ilẹ̀ yẹn ò ní àwa fún láti gba e, àwọn tó máa jẹ́ gẹ́gẹ́ bí agent fún yín níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn ti máa wáyé. ó máa wáyé ní ọ́fíìsì wa ní ralac of ṣé ẹ̀dẹ̀ rò pé ọ́fíìsì yẹn á lè gbèrò pẹ̀lú pandemic tó wà ń ta yìí a ti ní ètò fún gbogbo ẹ̀ bí a ṣe máa ṣe so tó bá ti ń wá a máa máa ṣàlàyé fún wọn àwọn kan tó bá tó ń fẹ́ mọ̀ kò dẹ̀ sí pé bí à ń sanwó àwa la máa gbé wọn a máa gbé wọn lọ sí sáìtì wa fúnra wa àwọn tó bá jí jẹ́ kí wàá lè rè é lágbo kà kí lẹ fẹ́ gain kí ni èrè tí yín gbà tẹ́ bá ṣe wọ́n gba fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ ẹ ṣe sẹ́mínà fún wọn lọ́fẹ̀ẹ́ kí wàá lè èrè tí yín sà. ẹ ó jẹ́ ara contribution wa náà sí society pé iṣẹ́ àtòṣe ọmọ mi tó ti ẹ̀ bóyá òun náà léèyàn méjì tó lè bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni wọn àbí tó jọ̀rẹ̀ bàbá ẹ̀ ni àbẹ́ tí wọ́n tẹ̀lé wàrà lẹ̀ tọ́ba dẹ̀ ti wàrà lẹ̀ ó ní nǹkan tó máa jẹ́ tiẹ̀ náà ọ̀nà commission lórí ẹ̀ ọ̀nà tó gba commission so a máa explain bó ṣe ń ṣiṣẹ́ commission ti wà dẹ̀ ní ten tó mú wá bá ti ra lẹ̀ tán automatic wà á rówó ni. lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ok ẹ júwe ọ́fíìsì yẹn fún alẹ́ kan sí àti tẹlifóònù nàmbà táwọn èèyàn lè pèsè. ọ́fíìsì wa wà ní ìyànà church rawlak hub ìyànà church ní ọ́fíìsì wa wà tẹ́ bá ti dé ilé epo tó wà ní ìyànà church yẹn kan gbójú sọ nǹkan bí ìgbà téèyàn lọ sọ́nà wọ̀ fún yẹn ni ó ti máa ríra lack up ilé gíga ni yẹn ó wà ń bẹ̀ then wọ́n lè pè orí zero seven zero zero seven zero four thousand four seven four zero tàbí kàn lọ sí wẹ́bsáìtì wa www.rpl.ng slash agency wọ́n á rí ń bẹ̀ láti rẹ́gísítà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lórí MTN line rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò Ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹ̀sẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn smartphone smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ lákòókò ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ tókè ààyè ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń wà nílẹ̀ ní rẹpẹtẹ fún jíjẹ thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àtijẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣí sílẹ̀. thirty twenty makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje. top success ni kò máa rò nípa rẹ̀. tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner washing machine àti gbogbo èlò létí lónà pátá. bíbalọ́ọ̀bà ní success tó fi máwọn èròjà fóònù tó kọ́mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight aid o sì lè kàn sí topsources.ng. ẹ káàbọ̀ padà oríṣiríṣi àtẹ̀ránṣẹ́ àwọn tó ń bá wa dá sí lórí Facebook àmọ̀ràn táwọn mú wá ọ̀pọ̀ ẹ̀ dá ṣùgbọ́n kò ṣeé tẹ̀lé àwọn kan ní pé kó gbé ọmọ kó gba visa fún ọmọbìnrin tibí kó kúkú fẹ̀ kan kó wọn kúrò nàìjíríà one app kọ́kọ́ mọ̀ náà bóyá ó ti ó ní oore ọ̀fẹ́ àti múyàn travel lọ́wọ́lọ́wọ́ two thousand and fifteen ló dé UK ṣé ó lè mú yàn kúrò ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó bá lè mú yàn kúrò bó o ní ọmọbìnrin yẹn ṣe máa àbí ó máa jí àbí ìgbà tó jí ọmọ gbé sá lọ nìyẹn àbí wọ́n á jókòó wọ́n á jọ ṣe meeting pé ajé kò gbà o ọmọ mi ni ọmọ ẹ̀kọ́ o kí náà fẹ́ sọ débẹ̀. ayé jẹ́jẹ́ òṣèkùnlé ló yẹ ká ṣe. hello hello hello. ayé tuntun ayé tuntun ayé mà. hello. hello. ẹ kúrò lẹ́mà ẹ kọ́ lẹ́ o. yes ma yes ma orúkọ yín màmú ẹ ti ń pè wá ma. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nípa ọ̀rọ̀ àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ ni mm-hmm. láti kékeré ó máa ń ní repercussion pé kí wọ́n máa fi nǹkan ṣeré bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé ìgbà tó ti fi ń ṣeré yẹn lọ́nà ti fàṣẹ sí wípé wọ́n jẹ́ ọkọ àtìyàwó. ní secondary school. bẹ́ẹ̀ ni. Ah. Eh. àwọn ọmọ tán wá ń ṣeré yẹ̀pẹ̀ ọkọ mi ní ìyàwó mi ní kékeré ń kọ́ a jẹ́ pé láti bẹ̀ ọlọ́run ti lè kọ ẹlòmíì mọ́ra wọn ìyẹn tún dìpò ìyẹn dìpò hello ẹ kúrọ̀ lẹ́ o hello ẹ kúrọ̀ lẹ́ sà. ẹ kúrọ̀ lẹ́ o. yes sà orúkọ yín sà. pásítọ̀ Kúnlé Ọlá ló ń sọ̀rọ̀. láti. láti ológun ẹ̀rú. ok sà ológun ẹrú. yes sir. ah nǹkan ẹ tún sọ ìhò ní agbára o èèyàn dẹ̀ láti ṣọ́ra gidigidi gan hmm. ṣé ọlọ́kùn níyàn ò wá ṣúọ̀ bóyá òun ló ń lóyún. kò ṣúọ̀. tó bá lọ ṣe bí kò wá ṣúọ̀ bó ló gbé òun ló ń lóyún tó bá ṣe DNA tí DNA bá wà positive in his favour ó máa dalé obìnrin yẹn rú kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí ọkọ tí ó ní obìnrin yẹn tó ti ń sọ́fà lórí ẹ̀ láti. àwọn tá a jọ wà ń bì ń sọ pé torí pé kò rí ọmọ bí torí pé kò rí ọmọ bí lòun ṣe ronú àti lọ gba ọmọ yẹn kánípò ti bímọ fún ìyàwó tó wà ní nàìjíríà àtẹlẹ tó tẹ̀sẹ̀ fẹ́ ńgbà tó dé london kò ní rántí pé bóyá òun fún èèyàn kankan lóyún àbí pé èèyàn kan bímọ fún òun o ọjà tó bá tún lọ ṣe dna tí dna yẹn bá lọ negative ah, eh. ẹ̀wọ̀n ló máa lọ o. ta ló fẹ́. ẹ̀wọ̀n ló máa lọ ọkùnrin yàtọ̀ lẹ́jọ́ there's a case like that Eh? ọkùnrin yẹn wà lẹ́wọ̀n sìn nine years lọ fún. nine years torí tó fẹ́ claim ọmọ tí ì ṣe tiẹ̀ gba tí dna dẹ̀ tó ń dẹ̀ ṣe dna nine years lọ fún. Ah, ṣé ní nàìjíríà yìí. so ó láti wà very careful èmi ò bá sọ ní nàìjíríà yìí ah, ah. ó claim ọmọ tí ì ṣe tiẹ̀ wọ́n dẹ̀ ṣe dna dna bá lọ negative hmm. bí ọkọ yẹn ṣe pè lẹ́jọ́ nìyẹn ṣe rí ó láti wà kíákù ọ̀rọ̀ kéèké ìyá mi wà àwọn kéèké kan wà ọjà jẹ́ pé èèyàn máa gbé ojú kúrò ah. tí o bá fẹ́ dá eh, wàhálà owó tí ìbímọ mo rò pé àìtí ìbímọ àìtí ìbímọ ti tiẹ̀ ló ṣe ronú kan ọmọ tó wà ń ta. ọjà ọjà nígbà tí o dé tí ìbímọ ṣe gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ẹni tí ò bímọ mo sọ́ọ̀rì láti sọ o ẹni tí ò bímọ wà láyé o hmm. àìbímọ ò dẹ̀ ní kéèyàn má kéèyàn kú o ṣùgbọ́n láti ibi ipò tó bá rẹ̀ ń sìn ipò èyí jẹ́ èyí ò jẹ́ ni. Mm ó bí DNA positive wàhálà bí DNA negative wàhálà ni kò dẹ̀ lè jí ọmọ ọlọ́mọ àti ìyàwó ìyàwó kò lè tí wọ́n pé. àwọn kan sọ pé àwọn kan sọ pé kó gba visa kó gbé kó gbé wọn travel. wọ́n kàn wọ́n kàn fẹ́ finish ẹ̀ ni. ẹ ṣeun sir. torí bí ó gbé wọn kúrò ń bí wọn á gbé látọ̀hún sà wọn á hmm. dẹ̀ ta padà sí nàìjíríà. ọ̀rẹ́ ti gbà sùúrù bẹ́ẹ̀ kó gbólé ní ìbáyà advice kó gbójú ẹ̀ kó gbójú ẹ̀ kúrò. kó gbójú ń bẹ̀. kó jẹ́ kí kálukú máa ṣayé ẹ̀ lọ. ẹ kúrò lẹ́ ẹ sà ọmọlọ́lá sáà ti lórúkọ tèmi mọ̀ n láti mọ́nà dọ́tà. ojú tèmi fi wọ́ọ̀rì ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tọ́jọ́ fẹnu fẹ́ra wọn yẹn. ẹ ní secondary school. kí ẹ kó dàbí májẹ̀mú kan wà láàárín àwọn méjèèjì ó ṣeé ṣe kán ti máa sọ pé tóun ò bá fẹ́ òun ò ní fẹ́ lè ní ìláyé hmm. èmi kò ronú pé ó lè jẹ́ yẹn ló ṣokùnfà táwọn méjèèjì ò fi tètè rọ́mọ bí. tó hmm. wàá fi jẹ́ pé ńgbà tó wá tó wá padà pàdé. ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin yẹn náà ti bímọ míì nílé ọkàn yẹn ó lè má jòun bẹ́ẹ̀ láì pé obìnrin yẹn náà ò bímọ bóyá torí ohun tó ń sọ tàbí bóyá ìkan nínú wọn ó tún bì náà sí tuition rẹ̀ nǹkan táwọn kan ti ṣàmì sí májẹ̀mú tọ́jọ́ ṣe hmm. èmi kò rún gẹ́gẹ́ bí èrò so tó bá yẹ pé wọ́n lè ṣe yẹn tábà kọ́kọ́ gbà yẹn jẹ́ ó ṣiṣẹ́ kólúkálùkù ní freedom obìnrin níbi kan bá wà. kí àwọn méjèèjì fèsì tí ó bá a dálẹ̀ kí èyí tó wà ní London fìyàwó ẹ̀ lẹ̀ kí èyí obìnrin tó wà ní Nàìjíríà kó fi ọkọ ẹ̀ lẹ̀ kí wọ́n arrange bí wọ́n ṣe máa fẹ́ ra wọn bóyá lè bẹ́ẹ̀ má ba májẹ̀mú jẹ́ àbí kí wọ́n kúkú lọ fún deliverance láti bá májẹ̀mú tí ì bá wà láàrin. èmi ronú pé bóyá tó bá ṣe yẹ tí ò bá work ọgbọ́n mi tèmi fún wò pé gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé DNA jẹ́ tó bá lè jẹ́ kó lè rí kankan mú bí irun bóyá toothbrush tó bá lọ ṣe tí kò ń ṣe concept ọkàn yẹn mhm. tó ti ṣú ọ̀pọ̀ lòún ní ìgbà lè wá sójú ayé pé òun ah, fẹ́ kílè mọ̀mọ́ bẹ́ẹ̀ tí ò bá tí ṣe é ní kọ̀kọ̀ kó ṣú ọ̀ pé hundred percent kí n sì tó o ní èmi rò bó lè. ibi tẹ́ tún sọ̀rọ̀ lọ ibi tẹ́ tún sọ̀rọ̀ lọ ètún lè nígbà tẹ́ tún kọ́ àwọn obìnrin nírọ̀ míì nìyẹn èèyàn ń jírun ọkọ ẹ̀ mú àbí jí ìtọ́ ọkọ ẹ̀ mú kó lọ fi ṣe DNA. Ah. à wo fíìmù dájú. ok wọ́n ń ṣerú ẹ̀nu fíìmù ó dàbọ̀ ó dàbọ̀ ẹ wá sùn ẹ wá yọrun lórí mi ọ̀dà hello ẹ ló ta. ẹ kúrọ̀ lẹ̀. ẹ kúrọ̀ lẹ̀ o orúkọ yín wọlé lónìí. ẹ wọlé ẹ sì ní ọlọ́run nílé yín jáde. ṣé ẹ rí ṣé obìnrin mo bá béèrè pé sóbìnrin yẹn ó bímọ fún ọkọ tó wà nílé. rárá láti twenty twenty oh one tó ti wọlé ọkọ. ẹ àní after tó ti bímọ ní sọ́tún ó bímọ mi àbí òbí mọ́. ọmọ yẹn ọmọ yẹn ló sì wà lọ́wọ́ wọn ń sìn yìí kò bímọ nǹkan kan. kò tí ì bí mi láti twenty thirteen yẹn kò tí ì lóyún mi kò dẹ̀ tí ì bí mi ìyẹn ló wà lọ́wọ́ wọn ń sìn. Ah. ṣe rí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ o kí kọ ẹ báyà kọkùnrin yẹn kọ́ sọ kọ́jọ́ kọ́kọ́ ẹ̀ hmm. tó bá jọ kọ́kọ́ ẹ̀. báwo ló ṣe fẹ́ sọ. Ah, no ṣe mu ni. ẹ ṣe mọ̀ pé àwa ọkùnrin lọ́kàn jura wọn lọ ká ní pé ẹ̀yin ìyàwó yín wá pè yín jókòó o ibo gan èmi mi gan àtijọ́ sọ gan tó bá tèmi o tó bá jẹ́ tèmi báyìí pé mi gangan ni o kò pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o báyìí báyìí báyìí. ẹ wà bú sẹ́rìn inú yẹn á wá dùn. no ọ wà painful ọ wà painful <laughs> but wọ́n sì ní pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tẹ́ pé ẹ fi ṣe ayé yìí àtijọba ọ̀run. so kọ́ sọ fọ́kọ ẹ̀ onájọ́ mọ̀ pé kì í kan báyọ̀ báyìí o bákà òun wọ́n lè yìn fáìtì. tọkọ yẹn bá jẹ́ onínú fùfù ẹ̀dá. E tó fẹ́ tó wá fẹ́ ń lépa àti gba ẹ̀mí ìyàwó yìí ńkọ́ o. kò eh, náà kò kò sí bí ó ṣe kò bí ó ti máa lépa ẹ̀gbà ẹ̀mí ẹ̀ hmm. tọ́nà ọba ti tẹ̀mí ẹ̀ yìí lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣe tí òun fi rí ọ̀run wọ̀. so láti declare sọ tòótọ́ fún ọkọ ẹ̀ wípé ó sọ tòótọ́ fọkọ ẹ̀. ẹnìkan bá òun lájọṣepọ̀ o. bí ò bá bí ò bá sọ fún un kò sí bí ọmọ gangan nìsín ó wà ìgbé ayé wo lẹ́fẹ́ kọ́mọ yẹn gbé. ibi tó tẹ̀ wá burú jù ni pé ìyí bọ̀dá London ló bá èmi sọ̀rọ̀ ó ní ọmọ yẹn jọ òun ọmọ yẹn jẹ́ àmọ́ pé ọ̀rẹ́ dẹ̀ lòun àtọkọ arábìnrin láti ilẹ̀ wá so ó ní access tí ó ń rí wọn ó ń rí wọn ó ń rí ọmọ ó dẹ̀ rí pé ọmọ jọ òun. ọwọ́ ìyàwó ló wà ọwọ́ ìyàwó ló wà o irú obìnrin tó pè last season kò ní kó lo bros tó bá lo bros kó lọ fi ṣe dna hmm. nǹkan báyìí ó ti rí ọkọ tó ṣẹlẹ̀ nìyí ó lọ sọ fún ó bẹ́tà kó sọ fún ju pọ́kọ́kọ́ wá gbọ́ lẹ́yìn lọ. Hmm. ok sir. ó ṣe ṣe kí ọkọ yẹn ó lè máa gbọ́ program yìí ah, another problem mo ṣe sọ́ngbà tá a fẹ́ òun ni mo ṣe sọ́ngbà tá a bẹ̀rẹ̀ kí kálukú má rò sí rẹ̀ o. Ah, eh, mo ṣe rí nìyẹn ká ní pèmí náà ní tìmáwò sèmi náà nìyà. ẹ má rò síra yín o ó lè jọra wọn o ó lè jọ sórí lè jọra wọn ẹ jọ o ilé yín ò ní dàrú o ó lè jọra wọn o ó lè jọra wọn o. hello. hello. ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ sá. yẹ sá orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni Akínwálé Olúsọjí. all right. ẹ mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn. ẹ ti ń dá sí already. ẹ rí ní èrò tọkàn ti tèmi. Hmm. nǹkan tí n bá ṣe ńgbà tó ti jẹ́ wípé obìnrin yẹn pẹ̀lú ọkùnrin yẹn látìgbà tó ti di kó ti ní ọmọ yẹn kò ní ọmọ mìíràn mọ́ bí àsìkò yìí. disin. disin ntẹ́mi ìbá sọ wípé kí ọkùnrin yẹn ṣe ni wípé kó tún fi ọgbọ́n wá obìnrin yẹn lọ. kó tún tọ́ ń bí ẹ̀ lẹ́ẹ̀kan sí i bóyá ó yóò tún bí mi ẹ mà gbọ́ kó wá lo ọpọlọ yẹn kó wá fi kó kó má sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó má sọ fún uh-huh. ká jọ sọ̀rọ̀ ká jọ ṣe gbá torí tí ọba aláàrí dájú tó bá lọ ṣe dna test tàbí ó lọ ṣe nǹkan kan ó lè di wàhálà sí lọ́rùn. ẹ̀dùn tó bá tún wá tó bá fọgbọ́n fún invite ẹ̀ tó tún lọ jọ lájọṣepọ̀ eh. tó bá tún lóyún mí eh. nǹkan tó bá ti wá lóyún mi yẹn o eh. ti fún ní evidence wí pé òun ló lọ mọ sọkó wá gba ọmọ méjèèjì ìgbà yẹn ni ó wà tẹsán yóò claim ọmọ rẹ. agbẹ́kẹ̀lé wa claim ọmọ méjèèjì bẹ́ẹ̀ ni òtù báyẹn lọ wàá lo ọpọlọ fún un ṣé lu òní dàrú tó fi lè sọ fún ìyàwó ẹ tó bá sọ fún yàwọn ọkọ wàhálà ni o hmm. ṣùgbọ́n tó bá ti ṣe eléyìí yẹn tó bá ti di kó fẹ́ di wàhálà ó di ìyàwó ẹ̀ nu yóò fa nǹkan rẹ̀ mọ́ra ìyàwó ẹ̀ ó ti di ìyàwó ẹ̀ nìyẹn. kò lóun ò fẹ́ kò lóun ò fẹ́ ilé ọkọ tí ìyẹn wà ní problem. o etí eh, nǹkan yẹn ọba tí ìjọ dà wọn kò tí ì lè gbà kó fi rí yẹn mú ìyẹn ni kókó ń gbọ́ bá ti rí pé ó ti mú un àbí sẹ́bílẹ̀ ọkọ lọ́wọ́ àti ẹsẹ̀ tàkọ́kọ́ ńgbọ́ ọba ti wá mú tó ti rí pé kìíní ti dòun hmm. tán yọọ mọ wa yọọ mọ sọ tó bá ti dòun tán ni ó fi ní evidence yóò sì ńgbọ́ ọba sì ti ṣe yóò pè lẹ́jọ́ ṣe èmi ìgbà báyìí ìgbà báyìí la tún jọ ríra yóò gbọ́ ọmọ yóò báyàwó yóò sì kú. yóò gbọ́ ọmọ yóò gbàyàwó. yóò sì bá ọmọ bá láìfù tiẹ̀ lọ. hello. hello. ẹ kúrò lẹ́sà ẹkọ ètò. ẹ ṣeun sá orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ mi ṣeun abiona mò ń pè láti Baltimore Maryland. ọ láti Amẹ́ríkà. bẹ́ẹ̀ni. ẹ bá wa dá sí. yà mo fẹ́ mo fẹ́ sọ wípé lóò kò easy kò lè easy fún abẹ tó bá máa parọ́ lásán pé easy fún òun láti gba irú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. gẹ́gẹ́ bí ọkùnrin. ìyẹn fún ìyẹn fún ẹni tí tó jẹ́ original ọkọ̀ o kò lè easy fún láti gbà but the fact remain wípé ó ní í ṣe pẹ̀lú kádàrá àti ọjọ́ iwájú ọmọ tí wọ́n bì yẹn because wọ́n ní láti jẹ́ kí ó ní kó ó máa difficult to, but ó ní láti mọ the right ẹni tó jẹ́ bàbá dandan fún ọmọ yẹn wọ́n ní láti find out because tó bá di later ó lè because irú ẹ̀ ti ṣẹlẹ̀ ni mo mo mo rí the similar. Hmm. so irú irú experience tí mo rí yẹn ẹni yẹn tó ṣẹlẹ̀ sí ó pẹ́ kó tó mọ̀ wípé eh, kò ń ṣe ẹni yẹn kò ń ṣe bàbá tó ń rò pé bàbá òun ló bí òun of which ìgbà tó náà bẹ̀rẹ̀ sí ní dàrú ló lọ ló jáde ló gbàdúrà nípẹ́ náà sọ wípé ẹni tó rò pé bàbá ẹ̀ òun kọ́ ni pé kó lọ bá bàbá ẹ̀ kí bàbá ẹ̀ ṣàdúrà fún lọ́wọ́ àgbò pé a ah, ẹgbẹ́ òun rò pé bàbá òun tó ẹṣú ọ̀gbọ́n kan ní kó lọ kó lọ béèrè ìgbà tó lọ béèrè lọ́wọ́ ìyá ẹ̀ ìyá ò fẹ́ kò kọ́kọ́ fẹ́ la ọ̀. wọ́n ní kó lọ bá bàbá ẹ̀ kó gbàdúrà kó gba èrè lẹ́nu bàbá ẹ̀ bóyá kọ́nà lè là fún. wọ́n ní kó lọ gba èrè lẹ́nu ó ní ẹ̀yìn kó lọ bá bàbá ẹ̀. ẹni tó sì ń pè ní bàbá ẹ̀ ṣe bàbá ẹ̀. ẹni tó ń pè ní bàbá ẹ̀ oh ṣe bàbá ẹ̀ so ìgbà tó lọ wò pé bàbá ọ̀ tó kò kò wọ́n á ní kó lọ bá bàbá ẹ̀ lọ́wọ́ lọ bá yẹ pé ta ni bàbá ọ̀ àyè ẹ̀ kọ́kọ́ ṣe ó mọ̀ ó ó hmm. lọ yọ àdá nìyẹn pé ó máa for real ni o kì í ṣe fíìmù hmm. wípé ó máa ó máa ṣe bẹ́ẹ̀ obìnrin ló sì mẹni tó ń bímọ fún obìnrin ló mẹni tó ń bímọ fún. bẹ́ẹ̀ ni obìnrin ló mẹni tó bímọ fún ló lọ pé pásítọ̀ ló ló ṣẹ̀ wá pé gọ́bà ń bá sọ̀rọ̀ gọ́bà ń bẹ̀ lọ́sẹ̀ wá la ń ṣe wípé à ẹtí ọ̀tọ̀ ẹ gbọ́ rò pé bàbá òun gan àṣé ẹni tó jẹ́ bàbá original gan bíi cousin yẹ́ ẹ̀ ni. Ah. bẹ́ẹ̀ ni so at the end of ìgbà tó tó ṣe yẹn ni ọ̀nà ẹ̀ tó là ní gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ sí ní da ló bẹ̀rẹ̀ sí ní dán fún. so kó má lọ di ọjọ́ iwájú ọmọ yìí. bẹ́ẹ̀ ni so tó bá ronú nípa ọjọ́ iwájú ọmọ kò ní easy o kò ní dẹrùn but kó ń wá ẹni tó jẹ́ bàbá ta ló mọ̀ ó lè kú jẹ́ ẹni tó wà nílé gan ló jẹ́ bàbá. Hmm, bọ̀ tó hmm. bá find out tó ń ṣe DNA tó ń mọ̀ ọmọ asọ̀tìmù ara láì DNA láì ṣe DNA láì tí ì ṣe DNA ọmọ hmm. yẹn jọ bọ̀dá àti London yìí gẹ́gẹ́ bí n tí wọ́n sọ wọ́n ló eh, wọ́n láwọn eh, táwọn bá rí àwọn mọ̀ kó jọ àwọn. ẹ eh, wọn máa ń ní méjì mẹ́ta lọ́lọ́run dáyẹn so hmm. àti lè conclude on tó bá ṣe DNA so ó bẹ́tà kan ṣe DNA kán má kàn mú kán má máa mẹ́fù so ṣe kó wọn ṣe DNA ti bọ̀dá London àti ti ọmọ nìkan ọkọ tó wà nulẹ̀ ńkọ́ báwo náà ṣe fẹ́ sọ fún pé wọ́n fẹ́ ṣe DNA ṣé wọ́n fẹ́ sọ fún pé issue wà ni. ìyẹ̀bí èèyàn kan ti kọ yín bẹ́ẹ̀ ni wọ́n á ṣe lẹ́ẹ̀kan kan ti kọ́ wa lọ́gbọ́n. <laughs> àti kan ti ní kọ́ lọ jí òru kọ́ lọ mú òru. tó bá ń sùn lọ́wọ́ kan yọ <laughs> tàbí kan mú toothbrush wọn. ìtẹ̀tún kọ́ wa yìí tún dá o. <laughs> ẹ ṣeun now e, e, ibì kan wà ńbẹ̀ tó ń kọ mí lóminú ìyẹn ni èdìdí tí màmá tí wọ́n kọ́kọ́ pè wá yẹn sọ tó bá jẹ́ pé ìgbà eré kékeré ni wọ́n ti bá wọn ṣe àmì sí ìrìn àjò ayé wọn tí wọn ò sì mọ̀ ẹ hàn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn máa ń fi ń ṣeré nígbà kékeré ìyàwó mi ni ọkọ mi ni hmm. tó bá jẹ́ pé ìgbà yẹn ni wọ́n ti bá wọn ṣe àmì sí i tí wọ́n sì ti jẹ́ lọ́kọ-láyà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n sì jọ wà ìsáyédà kan ṣe kan ṣe deliverance láti tú wọn ká tá bá ṣe deliverance láti tú wọn ká ṣé wọ́n ṣé wọ́n sì lè túká àbí kí àwọn méjèèjì kúkú fẹ̀ kan pàkìtì mọ́lẹ̀ ìyẹ́ ọkùnrin kó gbà pé kádàrá òun ni pé kóun fẹ́ ẹni tóun fẹ́ ní secondary school yìí bóyá yóò sọ jálẹ̀ láàrin òun àtọkọ ẹni ká ní pé kì í tì í ṣe pé ọmọ ti wọ ìbàjẹ́ tún sàn ṣùgbọ́n gbọ́ ọmọ ti wọ ní ìsìn tó bá sọ jálẹ̀ pẹ̀lú ọkọ tó wà nílé bóyá ọkọ á ọkọ á àfọmọ́lẹ̀ fọ́kọ gẹ́gẹ́ bí ẹni ẹ ṣe sọ lẹ́ẹ̀kan bóyá tí wọ́n bá tún wá padà pàdé ṣèmíì bóyá ọlọ́run á jẹ́ kí wọ́n tún lóyún ìmíì bóyá kó ṣe ojú lára alákọ̀ọ́kọ́ kẹ́ni ti bí ẹlẹ́ẹ̀kejì tí mo tún ṣe ń rò nìyẹn o. hello ẹ yí rédíò yín lẹ̀ o ẹ yí rédíò yín lẹ̀. tó ń fi rédíò mi lẹ́kọ̀ọ́ lẹ̀. ẹ kúrò lẹ́ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. búkì ló sọ̀rọ̀ látẹ̀kọ̀. látẹ̀kọ̀ ó yá. ẹ wo brayeka. ma. ṣe rí pé ègún àbí kí n ṣe ègún ìgbà tí mo wá skul gbogbo ọkùnrin bẹ́ẹ̀ má pè lọ́kọ mi ọkọ mi ọkọ mi ẹ wò ṣẹ́rí ayé ta wà yìí ẹ understand kò sí kan tó lè ṣẹlẹ̀ báyìí pé mi ni wúmà yẹn o ọkàn mi máa dè mí ẹ understand because màá kọ́ gbé ọmọ yẹn màá ní kó bọ́ yẹn wá sí nàìjíríà màá kọ́ gbé lọ ṣe dna test ẹ understand tó bá ti jẹ́ àwọn lónìí. ó gé ni o látọ̀dọ̀ yín ni o. hello sir. ẹ kúrò lẹ́sà. ẹ mà kúrò lẹ́sà ìpèsè sà. yes sir orúkọ yín bọ́lá ti ń pè wá sà. faith látàkì mọ́rin ni. okay yes sir ẹ ṣe rí bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ mi máa ń láìkì òótọ́ nítorí wọn ní tí lọ́ba lọ lógún ọdún ọjọ́ kan lòtí tó gbà. Mm-hmm. ṣé ń gbọ́ mi sà à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi ìyẹn tí yóò bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kò sí àní àníyàn bẹ́ẹ̀ ẹni tó lọ mọ́ ẹ òun náà ni ọkọ rẹ̀ ẹ máa ń pera wọn ní secondary school yẹn kọ́ńtẹ̀ mm-hmm. máa ń pera ẹni tó lọ mọ́ nìyẹn kó kankan kó kó jẹ́ wọ́ kó sọ jálẹ̀ pẹ̀lú ọkọ tó wà nílé ẹ̀ yìí. kó sọ. kó sọ kó sọ dìjà. kí sọ̀rọ̀ ja. àbí kó pe ọkọ ẹ̀ jókòó òun fẹ́ jẹ́wọ́ ah, nǹkan kan fún ẹ o. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tọkọ yẹn bá wá jẹ́ ẹni tó jẹ́ nínú fùfú àbí alágídí ọkàn tó bá fẹ́ mú ẹ̀mí lọ ẹ jẹ́ ká fi ro ah, ara wa <laughs> àwa ọkùnrin kọ́ wà yẹ pé <laughs> téèyàn bá rí téèyàn bá rí ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin míì lásán gan wàhálà ní fọkùnrin míì káwọn tún wá sọ pé owó àgbọ̀ ìyàwó ẹ̀ á pẹ̀ pé òun òun o òun òun o ẹnìkan bá òun lájọṣepọ̀ làwọn jọ bí lu ọmọ tó wà nínú ilé àwọn tó jẹ́ jẹ́ pé láti twenty oh one tí wọ́n ti ṣègbéyàwó wọn bímọ kankan di twenty thirteen even títí dìsìn míì ò tún ti wọlé ah, ojú wo lọkọ yẹn fẹ́ fi wò ná mọ́là. yí rédíò ẹ yí rédíò yín lẹ̀ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀. ẹ ká ẹ sà. orúkọ mi ni Samuel Akínọlá láti Sanyo. all right sir ẹ bá wa dá sí i. ẹ rí ntẹ́mi fẹ́ kó ṣe òun ni wípé kí wọn ó tíra ìṣẹ̀lẹ̀ kejì <laughs> kí wọn bá ṣẹlẹ̀ kejì tó bá ti lóyún sẹrí sẹyìn ọba sọrú èyí ò fọkọ gbogbo fámìlì àwọn ẹbí ti wò ìnìyàwó péjọ ọkọ yẹn ọsàlẹ má dà wá bẹ́ẹ̀ àwọn màmá mi náà fẹ́ rí ọ àwọn òbí mi náà fẹ́ rí ọ ọ̀rọ̀ kan wà ńgbà ọba sì débẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lọ́rọ̀ tó tẹ̀lé. nígbà táwọn ti gbìyànjú gbìyànjú tí ò ṣe o èyí tó ń ṣe o. bẹ́ẹ̀ni ìgbìmọ̀ lọ dẹ́lò mi wò òun tàn ló sì lọmọ kìnní lónìí kejì. kí ni ọkọ wà á ṣe ọkọ wà á sọ pé òun ti gbọ́. bí ọba gbọ́ kí ni àṣe bó ti wọnú etí ẹ̀ ò ti gbọ́ oh ntọ́ bá kùtọ̀ fẹ́ ṣe lókùjì ó ṣe ah, àbí ṣe àmọ́ wíbí àkúbẹ̀ ni. Ah. Oh, sá. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Aha! Ó lè kọ́kọ́ máa rẹ̀ kọ́kọ́ bàbá o. Tó bá dojú iṣẹ́. Ó lè kọ́kọ́ bàbá máa dọ̀lẹ́nu koko baba o ise koko baba o wá ti máa gbọ́. ọ̀lẹ̀ kọ̀kọ̀ bàbá má rẹpẹtì o. ọ̀lẹ̀ kọ̀kọ̀ kókó lọ́lẹ̀. ọ̀lẹ̀ kọ̀kọ̀ bàbá má dọ̀lẹ́nu o ó <laughs> le koko. ògùn kẹgẹ́ ògùn òbílẹ̀ tí mú lọ́kọ láyà wà ní mùsùlùmí gbà tó fi ń bá mu gbé po. ó le kókó sà ó lè kókó lọ́tínú bẹ́ẹ̀ kò nípalára no side effects ìjọba fòǹtẹ̀lú àwọn tó gbọ́n pa ẹ̀ wọ́n ń jẹ́rìísí wípé ọba ló lè kókó lójú iṣẹ́ ó lè kókó ó wà káàkiri gbogbo ilé ìtajà oògùn àjẹbí tradu medical health center tó wà lẹ́yìn young adebutos ososani junction òkè àdó ìbàdàn ló gbé jáde ó lè kókó. ó lè kókó kókó ló lè. ó lè kókó bàbá má dọ̀lẹ́nu o ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìw ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹkújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè lọ́kẹ́lẹ́ ayọ̀nà fún gbogbo ayé ẹ̀fà operation seven to seven. operation seven to seven. ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven. dela event and conference center yóò tún kún fọ́fọ́. tinú tòde lọ́dún yìí. operation seven to seven. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kú operation seven to seven. ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúlẹ̀ lẹ́sẹ̀ operation seven to seven. ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú olúwa ṣe ìbákẹ́rẹ́ jp yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. operation seven to seven. it comes for just once in a year. a spiritual gathering that people always look forward to see. a moment of worship and prophecy. operation seven to seven. hold Adela event and conference center sangoele ele road opposite gbaremu market ibadan on tuesday twenty fifth january twenty twenty two at seven pm to seven am. operation seven to seven. host is pastor mrs ẹ̀bùn olúwa ṣe ìbákàrẹ̀ jp for further information call oh eight oh three five two three four four three five operation seven to seven. ti pọ́ńpì kan ṣẹ̀ṣẹ̀ àti délùú ìbàdàn àti pọ́ńpì kórè dé máa yọ. bẹ́ẹ̀ni o etí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nílé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fúnni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́ yìí gbogbo a máa tẹ̀síwájú tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ yàbẹ́. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àní ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares. ẹ ṣeun ẹ kú làákàyè o ọlọ́run ní kúrú làákàyè gbogbo yín ah, oríṣiríṣi àmọ̀ràn àti àtẹ̀ránṣẹ́ ni mò ń gbà ń bí ó dáa tí wọ́n bá sọ yí pé kí ìyàwó yẹn dò eh, bọ̀dá ti bí ló bá mi sọ̀rọ̀ kí bọ̀dá ti bí kí n ní pé ókè ẹ pé ìyàwó ẹ sọ fún kó pe ọkọ ẹ kalẹ̀ tèmi láti twenty thirteen sìn wọn tún ti lóyún mi kó pe ọkọ ẹ kó sọ fún ọkọ ẹ pé kó lọ dán obìnrin míì wò tọkọ ẹ bá wá lọ dán obìnrin míì wò tóbìnrin mi ìbá ti lóyún níta ó tún ó tún rújú sí ni bọ̀ tí obìnrin mi ò bá lè lóyún fún ọkọ ẹ̀ láti ta tí obìnrin ti bí bá tún wá lọ tọ́ ń pẹ̀lú bọ̀dá London tóyún mi-ín dé ó ti kọ̀nfàmù ipe ẹni tí bí ló lọ́mọ láì tiẹ̀ ṣe DNA ṣùgbọ́n àti wá pé ọkọ èèyàn láì ṣe pé bóyá ọmọ tẹ̀ ń wá ọlọ́run dá yín lóhùn after how many years wàá pe ọkọ ẹ̀ kalẹ̀ pé ẹ̀hẹ́n mo fẹ́ kó tún try another lady wo tí obìnrin ò sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti jọ wà láti twenty oh one di twenty thirteen tí ò mú àmọ̀ràn yẹn ò wá láti gbà yẹn di twenty thirteen láti twenty thirteen yẹn títí títí di twenty two láwa yìí ò mú àmọ̀ràn yẹn wá ṣùgbọ́n ìsìn wa ni kò ń lọ try obìnrin mi ọkùnrin yẹn náà á rò pé kí ló ń ṣe ìṣe pé nǹkan kan wà láàrin ẹ̀ ẹ jẹ́ agbọ́n tó fẹ́ sọ. ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́ ilé ayé gba wáyé o. hello ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ sà hello sà ẹ kúrọ̀lẹ́. orúkọ yín mo lẹ ti ń pè. orúkọ mi ògúnlọ́lá ni all the way from àjèjì sẹ́yìn. Hmm. so mo ń gbọ́ nínú mọ́tò mo ti ń gbọ́ program yẹn. ẹ ṣe àmọ̀ràn yín ṣe pàtàkì ẹ já lọ bẹ́ẹ̀ ni sà ṣẹ́rí kò sí ohun tí ò ṣẹlẹ̀ ní sà a ti rí ẹni tó bí ọmọ mẹ́ta fún ọkọ ó lè jẹ́ pé gbàtọ́ ọmọ yẹn pé mẹ́ta ni ẹni tó lọ ọkọ ṣẹ̀ṣẹ̀ wá gba ọmọ yẹn mm-hmm. wọ́n dẹ̀ lọ sí court ọkọ tí òbí mọ̀ òwe ni o. Mm-hmm. so nǹkan ìmọ̀ràn tèmi ní fún ará ìlú òyìnbó ó ní pé kó pe obìnrin yẹn kí wọ́n jọ conclude wọ́n jọ agree wọ́n bá ti jọ agree pé wọ́n á ṣe DNA. ẹ̀sà kí ni assurance gan pé pé ọkọ ọkùnrin ó dúró fún how many years for almost twenty years nsìn or over twenty yes. years kí ni assurance pé ọkùnrin yẹn náà ò ti dán nǹkan wò níta ṣó possible kó jẹ́ pé for the whole twenty years kó má gorí obìnrin mi pẹ̀lú condition táwọn méjèèjì jọ wà. kò possible but ohun tó ṣẹlẹ̀ ni pé ó ti fi àti rí identification pé ọkùnrin aráàlú òyìnbó ló ní ọmọ ó ti identify rẹ̀ bẹ́ẹ̀. àti ilé fìdí ẹ̀ múlẹ̀ torí pé ọmọ jọ̀yàn lásán tá a bá gbóyún sùn tì yàn lóòwò àwọn gbóyún sùn tì ṣùgbọ́n ọmọ ń jọ̀yàn ẹni pè wá láti amẹ́ríkà ní méjì méjì lọ́lọ́run dá dá ẹ̀dá ó lè jẹ́ pé ó kàn jọ ó kàn wà coincident sir. sà ẹ jẹ́ kí wọ́n jọ ẹ jẹ́ kí òun àtìyàwó jọ read the conclusion. ok. tán bá ti jọ read the conclusion tó ti ti ọkàn àtìyàwó wá gẹ́gẹ́ báwọn yẹn ṣe ti sọ síwájú kí ọkọ àbí kí wọ́n tún jọ ní nǹkan kan pọ̀ tí oyún bá ti wáyé àti mọ̀ pọ̀ ọkọ ló ẹni tó aráàlú òyìnbó ló ní. so ìgbà yẹn wọ́n á dẹ̀ lọ sí court kò lè win. àárín kan wà tí mo fẹ́ ká kíyèsí torí kó má mú ẹ̀mí lọ bí èèyàn ṣe fẹ́ gbé kalẹ̀ dẹ́ àmọ́ bí ọkọ gangan gan ṣe jẹ́ onínú fùfù ẹ̀dá sí èyí tí ò tó báyìí wọ́n ń sọ̀kan fún mi nínú stúdíò ń pé èyí tí ò tó báyìí gan wọ́n para wọn lé lórí ni pèlè ntàkẹ́ ilé tó wá tó wá tún la ọmọ lọ ẹlòmíì tó bá gbọ́ pé ọkùnrin lásán báyàwó òun sọ̀rọ̀ ó lè para ẹ̀ lé lórí ká má tún wá sọ pé ẹni tí wọ́n fún yàwó ẹ̀ lóyún on your behalf ah ẹ bá <laughs> ẹ ẹ ẹ bá wọn fún wọn lóyún ah on behalf of your husband you brought ah ah ah. ilé tí máa ṣayé yìí sí o. ẹ ti ní yóò gbà náà ni yóò gbà fọlọ́run àbí ẹ ẹ kúrọ̀lẹ́ o. hello. hello. hello yes sir ẹ kúrọ̀lẹ́ sọ. orúkọ yín sàbọ̀lẹ́ sí pé yes sir. orúkọ tèmi ni aláàbí wa ẹ̀sán fọlájọ bá ìdáhùn ìgbà àgbàṣẹ̀dọ̀. yes sir ẹ kúrọ̀lẹ́ sà. ìkúlẹ̀ sí ń aláti us àti us mo ok sir. ẹ kú iṣẹ́ ìlú o. yes sir. ìlú àfẹ́lù gbogbo wa. àmì sir. yes lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kéèsì kọ́ńtà pàdé ìdára yìí nìyí ẹni tó mú ẹni tó mú kọ̀ǹkọ̀ dání ọmọ tó fẹ́ fi lòdì ọmọbìnrin yẹn gan fún rẹ̀ hmm. òun ni ó rọra pe ẹ̀ jókòó àwọn obìnrin mọ̀ ẹ́ fún pàjáwìrì kan tó bá fi ìsun ẹkún yẹn ọkọ abiléèrè kékeré dé nǹkan kan ah, mo mọ̀ jáde léèdì ẹ̀gbọ́n táwọn yẹn béèrè pé mo pàdé classmate wa o ohun tí wọ́n ń sọ fún mi ó yàtọ̀ sí tí mò ń rò wọ́n ní ó dàbẹ̀ ni pé ẹni tá àjọ ṣe é bẹ́ẹ̀ pé mò ń pẹ́tẹ́lẹ̀ lọ́mọ́jọ ń gbọ́ sí lóòótọ́ ni ah. yóò fi ọkọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ náà máa béèrè pé kí ni kí ni tó gbé ẹni tí wọ́n fi dáàgì ara wọn ní tí wọ́n ti lọ ṣe bí ẹni ènìyàn ó lè sọ fún ẹni tí mẹ́rin bẹ́ẹ̀ ìgbó pé níjọ́ tó ti bá àǹkà ti pọ̀ jọ́ kẹta ló ń ti rí menstruation so òun uh, ò bí lẹ́kọ̀ọ́ ló le so lẹ́yìn ìgbà tí wọ́n bá conclude finally láti lè sọ tó ṣẹlẹ̀ tàbí hmm. ìgbésẹ̀ tí ó gbé ṣùgbọ́n obìnrin yẹn kẹga olónírò tí ó play ìdálàyé ìdílé olónírò tó play ibi tó wá burú sí ibi tó wá burú sí ni pé èyí tóbìnrin kò ríro rárá di bí a ṣe ń sọ̀rọ̀ yìí òun ò ríro ìyí ọkùnrin tó wà ní London ló nílò ọmọ ló fẹ́ gba ọmọ obìnrin tó wà nílé ọkọ ẹ̀ ò ríro rárá. ẹ ẹ bọ̀ òun ò lọ òun ò tí ì lọ́mọ torí pé inú òfin nàìjíríà gan ẹni tó bá ẹni tó bá fún yẹn lóyún tàbí kíni kan yóò mọ fámìlì yóò mọ gbogbo ẹ àmì ló ṣe tó kò lọ tó má ti fún òun ní ọmọ kò ní ọmọ ara pàápàá yálà yé nìyé ọ̀ǹtì ìgbà tí wọ́n bọ ọmọbìnrin náà bẹ̀ mí tó bá fi lè tó wọ́n bọ̀ báyẹn odò ó búrẹ́sì nìyẹn torí bílẹ̀ yẹn bá fi lè dàrú ẹni tó fẹ́ẹ́ bí alẹ́ yìí yóò mọ̀ra ọlọ́mọdé rìn káàkiri bí ìgbóná kò sí ìrọ́kọ Hmm. a máa sọ pé bí a lè ọ̀ ẹ́ gbogbo owó kìnnìkan tó obìnrin ẹni ikú ń bẹ lórí ẹ̀ òun náà àmọ̀ bí èsì gbèlú ó lè wé ìwé ìfọkùnrin ti ṣe ilé ẹ̀sìn à jọ kẹta tá a ti jọ ṣe kìnnì yẹn à òun mọ̀ nípa ṣé sàn tẹ̀bí wí kìnnìkan kìnnìkan ó lè wọ́ fún yẹn. ẹ tó bá purọ́ fún yẹn ọmọ ti wá jọ tó bá purọ́ fún yẹn pé ìjọ kẹta lòun ti rí mẹ́sìrì tẹ̀bí lẹ́yìn ìgbà yẹn oṣù yẹn calculation calculation fi hàn pé twenty thirteen yẹn náà ló bímọ àjẹta àwẹ ẹni eh, gbogbo ẹ jùlọ ó wá sọ fún pé ó eh, wá sọ fún bẹ́ẹ̀ obìnrin ló mọ tó ń gbà ó wá kó kéré obìnrin ló mọ ẹni tó ń bímọ fún un ó ṣe o ẹ ṣeun sá. òun rí òun rí nìyẹn kó mọ̀ fún ẹ̀dá ara ẹ̀ wú hmm. ìṣe kọ́kọ́ ti ní wà lọ́dọ̀ ẹ̀ tó wọlé kó tún bẹ̀ tí wulẹ̀ ti jẹjà ẹ̀ ní ẹ̀. àdúgbò sá ilé ìyá dàrú òkè àdàrú hmm. lápapọ̀ ni ó tẹ̀sí jẹjọ ń ẹyọkọ ń sọ agbójúlé kẹta sọ pé wrong address ni. pé wrong address ni. o lè sọ o ti gba alẹ́sẹ̀ kékeré kẹ́bẹ̀rẹ̀ bọ́. ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń dá ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń dá kó má lọ yọ̀bọ̀n onímọ̀ọ́sẹ̀ ah. ń sọ pé ah, àmọ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ onínú onímọ̀ọ́sẹ̀ sọ pé ah, àmọ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ onínú fùfù tó. ajá ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ó ìdí sùúrù kì gbẹgbẹ àgbà wà ní ebi bọ́rọ̀ bá ta bó ti tà yẹn eh, ewu ń bẹ fọkùnrin yẹn ń bẹ fọkùnrin náà ni o ẹni tí kà á kù. Eh, in the, in the first place. In, in the first place. ẹ má tiẹ̀ tún jẹ́ ká ẹ tún níbo ni mo tún gbé gbà yìí tí ṣé dandan ni kó fẹ́ girlfriend ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ti jọ jẹ́ boyfriend girlfriend nígbà tán wà ní school ni ṣé kò ṣe fẹ́ lòmíì eh, gan láti lè. aláìní kan sílẹ̀ kálẹ̀ mi kẹlẹ̀ nìyí ń bẹ ní London náà obìnrin pọ̀ bó bí ojú ìbá tí ìbímọ ọyà tí ìkásíkò ni ẹlòmíín lọ́dún mẹ́wàá tó tó bímọ ẹlòmíín ló ti bá lọ ẹlòmíín ò tó bẹ́ẹ̀ tó ń gbogbo pé májẹ̀mú kẹ́lẹ́ kan àbí kẹ́rù bara wa ni àmàyọ obìnrin ní tíátà yẹ́n máa bára ní tọkọtìyàwó ṣé wọn náà ni wọn ní májẹ̀mú ọdún kẹ́lẹ́ kan àwọn nàìjíríà kan bàjẹ́ kan bàjẹ́ pé kí n kẹsẹ̀ lẹ̀ ká ti máa rí kéṣe má rí ìjọ ẹ̀ ẹ̀ ẹ̀ májẹ̀mú májẹ̀mú ọ̀rọ̀ òun ni mẹ́mẹ́ tó èyí tó tẹ̀lé ní pé ọmọbìnrin yẹn ni kó kó oníkọ̀ǹkọ́ tó lè fi ṣe ìlú tó bá wù kó bá wọn fọkàn pé ara o jọ ìjọ kìtà jọ kẹta tó bá mi tàbí pọ̀ ní bùtíkì náà ṣíṣà ní kẹ̀kọ́ àbá ọ̀dọ́mọdé ajọ́ fúkà mo ti wọ́n náà ni máa ń sọ lákẹ́ ọlọ́run ní ti béèrè nìyẹn. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun sá ẹ ṣeun sá. ó kira o kàn kẹnu sí ni ẹ lọ́wọ́ hello. hello. hello sir. ẹ kúrò lẹ́sà o. ẹ kú ètò sà. ẹ ṣeun sà. ọ̀làyìndá ló sọ̀rọ̀ láti rọ́ṣùgbọ̀. ok. ṣẹ́rí ojú tèmi fi wọ̀ mhm. ṣẹ́rí gbogbo táwọn èèyàn sọ látara ìṣe ọ̀pọ̀ ọ̀nà sọ̀kalẹ̀ ṣùgbọ́n ojú tèmi fi wọ̀ yàtọ̀ gidigidi sà. ah nẹ́tíwọ̀kì yẹn ò àgbọ̀yìn dáadáa sà. hello hello. yes sir. hello. àgbọ̀yìn onítẹ̀yìn fún orí àtọ̀gẹ́dẹ́ gbéra ẹ̀rí ẹni ò bá ní pé kí ọkùnrin yẹn tó bá ní àfẹ́sì sí wúmà yẹn dáadáa ó kọ́kọ́ pé wúmà yẹn kó ṣàlàyé kọ̀ǹdíṣàn ti tiẹ̀ fún ó ṣàlàyé kọ̀ǹdíṣàn wúmà yẹn náà fún wúmà yẹn lọ kọ̀ǹdíṣàn tó wà ọ̀tọ̀ wúmà yẹn ti balẹ̀ pé nǹkan wà ń kiri lẹ́yìn yẹn tí ò kí ẹ pẹ̀lú tọkọ ẹ̀. bẹ́ẹ̀ni. now kí náà yẹn wá ṣàlàyé kọ̀ǹdíṣàn yẹn fún un kíláàsì bàbá tó máa fi wẹ́ẹ̀dì wọn ò sí ní iṣu. pé ní sìn bàbá bàbá tó bá sí náà bá bọ̀rọ̀ tí a bá fún lórí ọ̀fẹ́ a lọ ṣe díẹ̀ ni. bàbá wa ṣe díẹ̀ ni ìyẹn ó ti pọ̀ nǹkan àbúté ìgbésọ́ fẹ́ pé ọ ti mú òdì ọ dání tó máa kó lòun lọ́nu wà á sí ìfàjà. wọ́n máa yẹn ló máa wá bá sọ̀rọ̀. olórí ẹ̀sìn máa yẹ ó ń fi àkókò máa yẹn gan ṣòfò lóòótọ́ àkọsẹ́ni tó lè gbẹ̀rí máa yẹn náà yẹ pé olóògbé ìdọ́ta o tó bá wá ti wá bẹ́ẹ̀ tí ó máa yẹn bá wá sọ tó bá ti wá confam tí ó máa yẹn náà rẹ́dí láti kọ̀ǹsídà ọkọ̀ ilé ẹ̀ báyìí nǹkan ẹ̀yọ́ kan tó lè ṣe tó fi lè sọ ni pé ìlú àkọ́kọ́ kọ́rin jìnnà bóyá máa fi lẹ́tà lẹ̀ ni o bóyá máa lórí fóònù o ká lè ṣàlàyé fún pé tó nǹkan báyìí nǹkan báyìí nǹkan àwọn ẹ̀rí ṣe báyìí àwọn ti confam dáadáa tó náà bá fẹ́ confam òun rẹ̀ láti ṣe ṣùgbọ́n òun ò mọ reaction náà. ẹ ṣeun sà àdúpẹ́ sà. Kenny Greenman àwọn fi àtẹ̀ránṣẹ́ kan ṣọwọ́ wọn ní nǹkan burúkú ni pé ká tún máa advice àbí encourage eh, obìnrin yìí àti bọ̀dá London pé ká tún tọ́ ń bélẹ̀ kan sí kan ṣèkan sí i pé is either kan lọ ṣe DNA pẹ̀lú ọkùnrin London yìí ó positive o ó negative o kí wọ́n dẹ̀ jọ mọ́kàn kúrò ńbẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ìyàwó gan rẹ́dì àti ṣe gbogbo wàhálà yìí ǹjẹ́ ìyàwó rẹ́dì the only question tí bọ̀dá London bí ni pé ọ̀rá yín ká báwo lòun ṣe fẹ́ gba báwo lòun ṣe lè get ọmọ òun àti get ọmọ yẹn ni issue ni problem then ìbéèrè tèmi bí wọ́n ni pé báwo lẹ ṣe ṣú ọ̀pọ̀ ọmọ yín ni wọ́n ní ọmọ jọ mí ẹ̀gbọ́n tẹ́ bá rí ọmọ jọ mí okay ọmọ jọyín báwo lèèyàn ṣe fẹ́ gbà kúrò lọ́wọ́ bàbá tó ti ń wá ọmọ for the past how many years tíyàwó ẹ̀ dẹ̀ lóyún tó bí sínú ilé ẹ̀ ẹ̀ wá fẹ́ gbà á jáde lọ́wọ́ ẹ̀ ah, ìyẹn le díẹ̀ o. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo Ọlọ́run Elédùmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn-ún a padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Shewo Yewusi Oniwasu among others. For inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call zero seven zero six three three seven seven seven two nine. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F. Owa àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alá àyè míì àjọ máa wà ń bẹ̀ ni boost capsule ti bẹ̀rẹ̀ fún gbogbo ọkùnrin tó fẹ́ ṣe ṣe akọni tó bá dojú iṣẹ́ boost capsule ti bẹ̀rẹ̀ ọkùnrin àròyé ti ló pin. <laughs> ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ akọni wọn kì í fi boost capsule ṣeré boost capsule àgbàgbà rèé sọgídà kíkanjú bíṣẹ́ bá yá ṣe ti gbọ́ nípa ẹ̀ boost capsule ni egbògi tá a ṣàkójọpọ̀ ẹ̀ láti oríṣiríṣi orílẹ̀-èdè fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni pẹ̀lú ìrọ̀rùn boost capsule pẹ̀lú rakó oríṣẹ́ ẹ̀wò ìjọba fòǹtẹ̀lú kó dára fáwọn ọkùnrin iléeṣẹ́ titan natural ló gbé jáde titan natural wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two email sales at titannatural.com ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ uch ìbàdàn good all yemẹtu bufayakun lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni alaswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn boost capsule káàrọ̀ ọmọkùnrin ó gbá yagiyagiyagi new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó new view ìlú ní ẹ̀kọ́. Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Newview event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀. gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along all Lagos State College Road, Agbofieti, off Jericho Extension, Ibadan. New Event Center is very affordable. Call for inquiry or send a WhatsApp message on 0807 66 557 0807 66 557. New View Event Center. Make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé wọlé dé fún wa nílùú Ìbàdàn ẹ káàbọ̀ padà mo tún sọ mo tún tún sọ ẹ jọ ọlọ́run ò ní jẹ́ kí èṣù túlé mọ́ wa lórí o ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé something like this has, hap has happened to me before ó lè jọ ti yín o mi ní pé láṣìṣe ipe mo dárúkọ ìlú tán ti jọ kàwé ìdí tí mo dẹ̀ fi lọ sí extent yẹn ni wípé tí ẹni tó jẹ́ ọkọ ìyàwó gangan bá lè jẹ́ pé ó ń gbọ́ ètò yìí ó ṣeé ṣe kó má bàá lójijì mọ́ tó má máa padà mọ́ lọ́jọ́ iwájú ìyẹn tèmi fi ṣe ní tí mo fi ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ x even tó jẹ́ pé ó rí ọmọ bí kò sí ní tó ń wá nílé ọkọ tọ́wọ́ ẹ̀ ò tẹ̀ tó bá padà pàdé ẹni tán ti fẹ́ tán ti jọ fẹ́ ra rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ that memory ó sì máa ń sábà padà wá and to resign oneself from evil thing is to be crippled fast n tẹ́yìn ò bá ní jẹ èèyàn ò ní fi irun mú ibi tó bá sì ti ló dàárọ̀ má padà síbẹ̀ àjà náà ń gbàtà fira wálẹ̀ àjà túkà náà ó ń ṣọ̀tá mi náà ó le díẹ̀ ó le díẹ̀ ìtẹ̀jẹ́ pẹ̀lú ẹ̀yin ọkùnrin bojú tókítókì ó le díẹ̀ àbí Vincent sí hello hello ẹ kúrọ̀ lẹ́ sà. ẹ kúrọ̀ lẹ́ o. orúkọ yín sàwọn lẹ ti ń pè. orúkọ mi ni sinabade adébáyọ̀ láti adamawa èdè ọ̀yá. ok. ètò ìgbẹ́jọ́ wa ò kẹnu gidi gan. ó kàn ń fẹ́ sí ni. ó ń fẹ́ sí ni because bet n tèmi kàn ń rò fún arábìnrin ni pé kọ́ lọ́ba fún ní ọgbọ́n tí olúwa fún Solomon nígbà ayé rẹ̀ nígbà yẹn so lóbìnrin lè fi ṣe àṣeyọrí because a ń láti tú ọjà ìṣòdodo tábà tú ọjà ìṣòdodo wàhálà yìí ó sì máa wà lórí ọmọ yìí hmm. so ọwọ́ obìnrin yẹn gangan ni problem wà olóòrè lè sọ fún problem yìí tó bá ti lè take action gidi lórí ẹ̀ i'm sure pé gbogbo àyanjú a ní àlàáfíà ọkọ tó wà ní náà ní àlàáfíà èyí tó wà ní ìlú òyìnbó náà á ní àlàáfíà hmm. bẹ̀tì láì lè tó ọjà òṣòdodo ewu lánìí fún arábìnrin yìí o ọjọ́ iwájú ọjọ́ iwájú ọmọ yẹn gan kọ́. ọjọ́ iwájú yẹn gangan tí mò ń sọ pé ó léwu tí màmá yọba lè tú ọjà ìṣòdodo lórí ọmọ yìí. Hmm. àwọn tó ń sọ pé àwọn tó ń sọ àwọn tó ń sọ pé ó jọ tiwọn àwọn ti àwọn ti experience something like this àwọn ti experience something like this ẹ jọ kí lẹ wí. àyà sọ mo dàgbé nípa táwọn sọ pé èèyàn jọ èèyàn àyà sọmbọdì tí wọn sọ fún kẹ ẹnìkan lọ sọ fún pé ah wọn mà rí ẹnìkan ní ìjẹ̀bú òde ẹni dẹ̀ ju ẹgan bákan náà kankan ó láti mú píṣọ ẹni yẹn ó fi fún mi èmi náà wo píṣọ ẹ lóòótọ́ in fact àti ẹni pé èmi rẹ̀ ìwọ̀n jọ bí papọ̀ at the end èmi àti ẹni yẹn a sì ríra and we are now a family friend. ẹ sì ríra rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ríra rí tẹ́lẹ̀ àdèmọ́ra rí tẹ́lẹ̀ bẹ̀ẹ́tì hmm. bíṣẹ́ kan náà ni ẹni tó rí iye oníyẹn àtẹ̀mí náà lájọ wà ẹ ṣeun adúpẹ́. ẹ kì í ṣe ká ẹ délé lálẹ́ ká ẹ lọ máa wojú junior wá wá ah, eléṣẹ́ ń wò báyìí kẹ ẹ má délé kẹ ẹ lọ máa wojú junior àbí kẹ ẹ wá kó àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ pé eléyìí ló jọ mí eléyìí jọ mí eléyìí jọ ìyá kínní eléyìí kò jọ ẹ kò jọ mí wá. ayé ta wàyí ni ẹ má rò síra yín ẹ má túlé mọ́ra yín lórí o ọlọ́run sì ní túlé mọ́ wa lórí o hello. hello ẹ kalẹ́ o ẹ kalẹ́ ẹ sá ètò. yes ma. orúkọ mi ni mrs adémọ́lá àti dáàbà. ok. ṣé rí èrò ti tèmi ni pé ẹ wọ́n ní òkun kì í kó nǹkan nínú má mọ́nú. obìnrin ló máa ẹni tó ń bímọ fún. ẹ ẹ ṣe rí àwọn èèyàn máa sọ lóòótọ́ àwọn kan máa sọ pé obìnrin ló mẹ́ni tó bímọ fún ó pọ́sibù kóbìnrin gan má mẹ́tò bíbọ fún o because ilé ọkọ gan lobìnrin yẹn wà already. bẹ́ẹ̀ni. so ká ní sìn òun àti ex boyfriend ẹgbà yẹn wọ́n jọ ríra lẹ́nìí ó tó bí ọjọ́ mẹ́ta òun àti ọkọ lé wọ́n jọ ríra mhm. ṣe pé kò pọ́sibù kó tì mọ̀ pé oyún ọjọ́ mẹ́ta ti wà lára òun náà. bẹ́ẹ̀ni. so òun gan ò lè sọ wípé bóyá ilẹ̀ ti London ló ní àbí ti ilé ló ní. ó ó ó fẹ́ ṣúọ̀ ó fẹ́ ṣúọ̀ torí pé láti twenty two thousand and one tí wọ́n ti jọ ṣègbéyàwó wọn lóyún di twenty thirteen twenty thirteen tí òun àti bọ̀dá London yìí Nàìjíríà nìyẹn ṣì wà ń gbà yẹn ọmọbìnrin yẹn ń ṣiṣẹ́ ní telecommunication company kan ní Nàìjíríà wọ́n pàdé wọ́n padà ríra ríríra tí wọ́n ríra lẹ́ni ọmọbìnrin wa ń sọ sítórì ayé ẹ̀ fún wípé ǹjẹ́ ó jẹ́ belief pé láti ìgbà yẹn àwọn ò tí ì gbọ́pá wọn ò tí ì gbọ́po wọn ò tí ì ṣègbà wọn ò tí ì ṣàwo èyí eh, ọkùnrin wa ó wá ń pẹ̀tù sí lọ́kàn pé àkòsí tọ́lọ́hún ò lè ṣe. bọ̀dá ṣe mọ̀ pé kò sẹ́ni tó bọ̀ǹgbà tọ́lọ́ máa fi ámì ṣàdúrà rẹ̀ ṣá. bẹ́ẹ̀ni. Eh, eh. so the only thing tèmi kàn lè advise ẹni ẹni pé kí ẹni tó wà ní London kó pe woman yẹn kẹjọ sọ̀rọ̀ ní wọ́n náà wọ́n mọ̀ ṣe jọ pera wọn lọ́jọ́ kìnínní àná tó fi mọ bọ́ ṣe jọ mú tọrọ wọn ṣe jọ wọ nǹkan báyìí báyìí mo ti ń notice látọjọ́ since tó ní access sí family wọn tẹ́lẹ̀ already so kádẹjọ sọ̀rọ̀ àwọn méjèèjì yẹn náà lè kọ́kọ́ jọ ṣe DNA because tọkọlé bá lọ gbọ́ hmm. eh, nǹkan tá à ń sọ kò easy o Ọlọ́run tẹ ní dalẹ everybody wa rú ibi tó le jù nìyẹn bẹ́ẹ̀ lèyàn ṣe ń pe bẹ́ẹ̀ lèyàn ṣe fẹ́ ṣẹnu sọ òkè èèyàn tiẹ̀ wá lágídí ọkàn ó lè sọ báwo la ṣe mọ eh, temperament eh, ìyí ọkọ nínú ilé a lè ní òní dàrú kó dàrú a lè ní òní ṣe nǹkan tí a fọkànsí kó ṣe èmi ìbá dábàá pé kí ọkùnrin London má sọ pé òun fẹ́ gba ọmọ kankan lọ́wọ́ ẹnì kankan kó fi ilẹ̀ dọjọ́ iwájú kó fi ilẹ̀ tó bá yá bàbá ọmọ ọmọ àmọ́ bàbá ẹ̀ ṣùgbọ́n tó bá lóun fẹ́ tọwọ́ bọ òkú lójú ní ìsìn òun fẹ́ gba ọmọ torí pé òun ò tí ká nípò ti rí ọmọ bí ṣé a wá máa pesta a máa suggest pé òun fẹ́ lọ gba ọmọ lọ́wọ́ family tó jẹ́ pé wọ́n ti ní ìfọ̀kànbalẹ̀ wọ́n ti wojú ọlọ́run fún how many years ọlọ́run ti wá dá wọn lóhùn ẹ wá fẹ́ lọ gba ọmọ yẹn jáde lákàtà wọn àbá ìyẹn le díẹ̀ o. ayé gbà jẹjẹ. ẹ kúrò lẹ́sà. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ètò. ẹ ṣeun sà. mr amọ̀fẹ́núrẹ́ ló ń sọ̀rọ̀ látàpátá. ok sà. èmi náà fẹ́ dá sí tòní. ẹ ti ń dá sí already sà. ẹ rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ sunukun ojú sunukun náà lèèyàn máa ń fi ń wò bí ọ̀rọ̀ bá rí bá báyìí gẹ́gẹ́ bí èmi bí ọkùnrin o bí ọ̀rọ̀ yẹn ṣe rí ìyàwó bá dìkìlíà fún mi èèyàn ní láti gbà náà ni báwo ni wọ́n ṣe ẹ mọ̀ wọ́n máa ń pè kíní kalẹ̀ rí ọkàn lọ́pọ̀ ìgbà tóbìnrin bá sọ̀rọ̀ yẹn tí mo sọ pé mi ò gbà màá máa wò pé ọ̀rọ̀ ẹ̀ẹ́ ọmọ yìí ní ìsìn kì í somi ara mi kì í ṣẹ̀jẹ̀ ara mi báwo ni wọ́n ṣe máa fi pè mí bẹ́ẹ̀ téèyàn bá wo béèyàn ṣe náwó lórí ọ̀rọ̀ ọmọ yẹn èèyàn lè pò wọn ò gbà bẹ́ẹ̀ tí ó di dandan èèyàn máa gbà ní bóyá tí wọ́n bá tiẹ̀ gbà gan ọlọ́run lè tàtibẹ̀ kó lànà fún kó lànà àbáyọ fárákùnrin kó pèsè ọmọ mi bẹ́ẹ̀ tí ọ̀nà issue of DNA test téèyàn bá fẹ́ ṣe ohun tí arábìnrin yẹn pẹ̀lú ọkùnrin yẹn ni wọ́n á kọ́kọ́ jọjọ sọ̀rọ̀ ní arákùnrin ti London pẹ̀lú obìnrin yẹn wọ́n á ti kọ́kọ́ ṣe láàrin ara wọn secretly tó ti wà confam ó létà tí wọ́n bá mọ̀ pé wà confam wọ́n á wá sọ́mọ ọkọ tí arábìnrin yẹn wà lọ́dọ̀ rẹ̀ ẹ understand pẹ̀lú ìyàwó náà wọ́n pè sí àtúntò bẹ́ẹ̀ yẹn ẹ kí n pàrọwà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tò yìí ó lè jọ tiyín ẹnìkan fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ ní ìsìn ó ní hmm, ọba ilé London hmm, ó ló we will sort it out ìgbà tá a wá wo profile yẹn ẹni yẹn wá dàbí pé Ondo state gangan lẹni yẹn wà ah eléyìí díẹ̀ o sort it out yẹn ló bá èmi lẹ́rù <laughs> bẹ́ẹ̀ báyìí ọba ilé London ọ̀dà hmm. we will sort it out ayé tuntun ayé ti dárúkọ ọba ilé àti London yìí wọn jọ ń lè yan fẹ́ fi fọ́ ojú ọ̀rọ̀ pọ̀ báyìí yányán yóò fi yanjú at the end of the day náà ni. ẹ jà lọ. hello. hello ẹ kalẹ. yẹ sàrúkọ yín bọ́lá ti ń pè. ẹ wo láti fẹ́lẹ̀lẹ̀ mi ti ń pè. jẹ́ rí ọkùnrin London yẹn gangan gangan lè ní ìdágbà níyànjú tó bá lẹ̀mí ara ẹ̀ lò ó gbàgbé nípa ọ̀rọ̀ ọmọ yẹn. irú ẹ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi rí. Ah. ẹ̀ tó dẹ̀ sọ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi rí tí mo ní ọmọ kan ń ta. ìyàmú yẹn dẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi àtúbí mẹ́fà mẹ́jọ pé kán kìlọ̀ fún mi pé tí n bá dábàá yìí tí mo fẹ́ gba ọmọ yẹn eh? pé mo fẹ́ mi ara mi ṣeré ni. mo gbọ́dọ̀ ni mo fẹ́ gbà níyànjú pé kó má wulẹ̀ kó má wulẹ̀ fi ẹ̀mí ara ẹ̀ tàfàlà kó fi ọmọ yẹn lẹ̀ nígbà tó mo bá dàgbà mo máa mọ̀ o. Ah, so ẹ lọ́mọ síta báyìí tẹ́ ẹ lè gbà. bẹ́ẹ̀ ni sà. Ah, báwo ló ṣe ń rí lọ́kàn yín tẹ́ bá ń rọ́ ọmọ yín àbẹ́ẹ̀ kì í rí. àmọ́ ah, ń rì ó wá sọ́dọ̀ mi because òun pẹ̀lú ọmọ mi kan ìjìnlẹ̀tì e, e, ni wọn bẹ̀ gbogbo ìgbà tó bá wá báyìí ọmọ yẹn á wò mí títí títí títí títí so yàtọ̀ sí dé ètò jẹ́ pé ó lọ́wọ́ mi pé à ṣé bí mo ṣe mọ ń tọ́jú òun kankan pé kí ló dé àmúníkíkọ sójú ọmọ mi pé orúkọ kan náà dẹ̀ làwọn méjèèjì ń ah. jẹ́ oníyàn ní bẹ́ẹ̀ tó ń tọ́jú ẹ̀ ah. so ó dẹ̀ dé stage kan ó sọ fún mi pé òun ò bìlíìfì pé kò ṣe mi mo bí òun pé mi mo bí òun. ọmọ yẹn fúnra ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ oh èmi pẹ̀lú ìyá rẹ̀ ti agree pé kí n má ṣe mistake ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe mistake sọ pé ẹ fẹ́ claim ẹ̀pọ́ mọ́ ni ó ní ọyà àti bá ṣe lè tẹ̀kẹ̀ kí nìkan tó yára mi ṣe. oh my god. so èmi ò dé èmi ò dé mi ò ṣáà yẹ rárá. ẹ má wulẹ̀ tra ẹ̀ sà. so hmm. ọkùnrin yẹn kí lọ fún o. kọkùnrin yẹn náà mójú kúrò ń bẹ́ẹ̀ aa kò mójú kúrò o tọ́lọ̀ bá sọ pé yóò jẹ tiẹ̀ tó bá dàgbà yóò jẹ tiẹ̀ bẹ́ẹ̀ tó bá ní lọ́wọ́lọ́wọ́ báyìí pé nǹkan tó ń bẹ sí àbùkù ni ó kàn ó. ẹ ṣe. kí ló ti máa. tún gbọ́ mi báyìí ṣe tún gbọ́ mi báyìí mọ́là. ọ̀gá hmm? ẹ jẹ́ àlọ́ let's go you hear the thing wey we dey talk. bẹ́ẹ̀ ni o. ọ gbọ́ gbogbo nǹkan tá a sọ̀rọ̀ látẹ̀kàn. ọ̀gá gbogbo àwọn tó ń ṣe mọ̀nàmọ̀nà ká máa fi ọ̀rọ̀ tèmi ta òkò ṣe o. àyè kí ni àríkò ọ̀ká ṣe tán fẹ́ kọ́ lára ẹ̀. èmi àti àwọn mi àti múlẹ̀ njọ́ tẹ́tínú lè báyìí obìnrin kankan kò sí mi lẹ́sọ̀ obìnrin kankan kò gòrí mi. wọ́n ló ń gorí obìnrin. èmi kò ní ẹ̀ mọ́ níta. wọ́n ló ń gorí obìnrin obìnrin kankan kò gorí ẹ̀ <laughs> lárúndójà lọ. ìjọba adé rẹ̀ mi lorúkọ mi yẹn ti pọ́tébù ó tọ́jọ́ mẹ́jọ o. tó Fall Adéjọlá ló sọ fún yín pé ọ̀tàfàsókè èkó iye ọ̀dọ́ borí bí Ọbásanjọ́ ọba rí ọ̀tọ̀rún wẹ̀ ìpàdé mẹ́ta ẹ̀yìn wà bí ẹ̀já rọ̀. Ọbásanjọ́ ọba rí ọdí <laughs> ní àjàméjò. Vincent ọmọ mi ní ẹ̀dà ńlá jọ ṣiṣẹ́ nírọ̀lẹ́ yìí Sanjọ́ Ògùn tó yẹ wà èdè ẹ̀ ṣe wọn kò ṣe látàárọ̀ EOB ti dìde ó ti ó ti lọ sí orílẹ̀-èdè Jerusalem pẹ̀lú àwọn ikọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lọ láti rin ìrìn àjò mímọ́ yẹn ní agbára ọlọ́run yóò dé kó tó di ní ọjọ́ mẹ́jọ àtúnjọ wà lórí ètò oníyọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi fi ìfẹ́ jẹ́ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ ṣeun kárí aláyọ̀ ká pàdé ní rẹ̀ kárí aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB bí nẹ́bà gòrí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kọ́ndún bankẹ́jẹ́ tẹ́ lè ṣe kẹ́ ẹ̀ má gbẹ̀nẹ́ gòrí ọ̀tà ẹ̀ má fa ìlàkàsí jàmú kó sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹsìrí pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fini lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ̀ má kànáà lùgbó ẹ̀ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníri jàǹbọ̀ ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ká sì dẹ́kun mímọ́ finá fóònù rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ ẹ rí dájú pé ń panu ọ́fíìsì àtinúlé nígbà tẹ́ ẹ bá ti nílò rẹ̀ àti